adúpẹ́ fún ọlọ́run ọba atọrọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àtúrí àjẹjẹ tán ọlọ́run ọba fẹ́ni tí ó fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà tá yìí pẹ̀lú ìkúnlọ́wọ́ ọlọ́run ọba òun náà ni aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wasallam, sallam ẹni tí ọlọ́run ọba àlékẹ́ láàrán láti wá yọ àwọn èèyàn kú ní kòkò lọ sínú mọ́lẹ̀ ẹni tọ́lọ́wọ́n bá àlítọ́ lára láti wá pépè sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá àtọ̀rọ̀ àlékèké àti ìrẹ́jẹjẹ tọ́lọ́wọ́n bá fún anábì sallallahu alaihi wasallam àti àwọn sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà àti gbogbo olùjọmọlẹ́yà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà lẹ́yìn náà àkí gbogbo àwọn bàbábàbá tí wọ́n wà nínú mọ́sálásí tí wọ́n jókòó láti wá gbọ́rọ̀ lọ́wọ́ bá àtàwọn tí wọ́n wà nílé náà lọ́s pé fún diwọ́kan àbí àbí kejì òun náà lọ fa sábàbí ìjókòó sílé wọn láti máa gbọ́rọ̀ lọ́wọ́ wa àti kí gbogbo àwọn tí ìdíwọ́ ṣẹlẹ̀ sí náà àmá wọn kàn sásà lẹ́sà pé lílà ọ̀fẹ́ jòkó sí àmá wọn náà ń tẹ́tí gbọ́ bí wọn ti ẹ̀ gbọ́ ní àgbọ́tán kó jẹ̀jẹ́ sí pé àwọn tí máa ń kó àìrójúbá ni àbí tí máa ń kó àìgbàgbọ́yé bá ní bá ń ṣẹlẹ̀ sí wọn nínú àwọn ètò ayé

wọ́n wá kọ̀ páwọn òní gbọ́ náà abẹ́lọ́wọ́ bá fún gbogbo àwọn tó rí báyìí náà kọ́nà bá dìgbà kí ó bá wa tan ìmọ́lẹ̀ sínú ẹ̀mí wọn ọ̀làlá ìlàhà ìlàlọ́ ilé tó ń jẹ́ òdodo ẹ̀sìn abẹ́lọ́wọ́ bá kọ́nà bá kọ́ bá fi yé wọn kọ́nà bá dìgbà kí ó dẹ̀ sí rọrùn fún wọn láti máa tẹ̀lé láti máa lò ilé tí wọ́n ń pè lára ẹ̀sìn tí ò sí lára ẹ̀ abẹ́lọ́wọ́ bá dìgbà bá fi mọ̀ wọn láburú kọ́nà kó sì lè jìnà sí abe ye kikina lato do awon ti won jiya balagba gege bi sunna nabi sallallahu alaihi wasallam be laysa minna ma lam yuwaqqir kabirana laysa minna ma lam yuwaqqir kabirana anabi ni ko sinnu al umma wa nabi sallallahu alaihi wasallam yani be ke se yo male ya nabi to du de de to du to o wona le ni ti o ba kin kun agbalagba le so nino sunna nabi lo ba tanabi ban to ban pe nkan àbí tí anábì sallallahu alaihi wasallam tó bá ní láti ti àwọn kan ṣáájú anábì a máa ti àwọn àgbàlagbà anábì a máa sọ fáwọn ọmọ kéèké pé kábíyèr kábíyèr àgbàlagbà sórí lọ́pàá ló fi jẹ́ sí pé àwa náà bẹ̀rẹ̀ pẹ̀lú kíkí àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà láàrin wa bẹ̀rẹ̀ a bàbá imam torípá wọn ni aṣíwájú nínú abẹ́lọ́wà alékẹ́lá kẹlọ́bà kọba wa ṣe dáadáa fún wọn alékùn dúó dédé lórí islam kọlọ́bà alékẹ́lá kọba jùgún wọn fún wọn tó fi lórí bàbá wa tí wọ́n fi fẹ́ jágbàlagbà jùlọ ní jòkólẹ̀ yìí abẹ́lọ́wà alékẹ́lá àti pọ̀tà burú ọlọ́wà alékẹ́lá kọmọ́jì kó tọ́ sí yín láíláí abẹ́lọ́wà kọlọ́wà alékẹ́lá kọmọ́bà wà pẹ̀lú ọlọ́run bá rí kẹlá kí ó máa jẹ́ máa rídùn ní gbogbogbà yóò bá ní ẹ̀yà àgbàlagbàlẹ́ ní ìdún ló jẹ́ àgbà ọlọ́run bá rí kẹlá kọ́ bá yínú jẹ́ ilaha illallah a ń gbèrò pé kí ọlọ́run bá rí kẹlá kó jíkẹ́ pẹ́ fún wájú báyìí lọ kárí àǹfààní jẹ lára yín pẹ́ gbogbo àkígbà gbogbo àkíbà tọ́nà ọba àríkẹ́lá bá lásìkò tó ń kọ́ọ̀lẹ̀ tó abẹ́rẹ́ ọba kọ́lọ̀bá kí ó jẹ́ kí títàn yí jẹ́ lórí dáadáa ọ̀làlá ìlàhà ìlàlá nítorí tó fi lórí a jẹ́ so a kí wa kọ́lọ̀ọba àríkẹ́lá kí ọmọ sàláìsàn nìkọ̀ọ̀kan wa lẹ́sàn lórí ìmọ̀ gbọ́ ìrántí ọlọ́run ọba ilé tó ń kálukú wa tí a jù kólẹ̀ láti wá gbọ́ yìí abẹ́nà màlẹ́ kí lápọ́lọ̀ kó ní kó sáǹfà ní fẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lá ilaha illallah ẹ̀rí ilé tí wọ́n àwọn afáàmì lè sọ wípé àtànàtòrì àdìsọ pé àtànàtòrì wàlẹ́ẹ̀nùfù wàlẹ́ẹ̀nùfù eléyìí báyìí àtànàtòrì àti àlẹ́ẹ̀nùfù ìtumà kankaná ni méjèèjì jẹ́ ṣe bá ní sí yìí a méjèèjì ìtumà kankaná ló ń jẹ́ àtànàtòrì wàlẹ́ẹ̀nùfù òun náà ni àtàṣàdùd ìmú nǹkan ní kankan ilé táyọ̀ àlà tọ́lọ́wọ́n bá àríkẹ́lá gbé kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun náà ni aljafa ilé tó yẹ sí pé òun túmọ̀ sí ìsẹ́ àṣẹ ètò ìmọ́sídé ipò tọ́lọ́wọ́n bá àríkẹ́lá fẹ́ ká ṣe dé náà al-ifraq wa tafriq kí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó yẹ pé èdè lárúbáwá ni so a ní láti gbàgbọ́ yí ẹ̀ kí ni lárúbáwá gbà lérò pẹ̀lú al-ifrat kí wọ́n gbà lérò pẹ̀lú at-tafriq tàbá ma nǹkan tí lárúbá gbà lérò pẹ̀lú kí ní ìtàn káwá ma kí ni ṣẹ̀ríà kí ni ìtumọ̀ tí ṣẹ̀ríà fún eléyìí tó wá jùlọ òun náà ni ìtumọ̀ ṣẹ̀ríà torí pé ọ̀rọ̀ táwa sọ bí báyìí ọ̀rọ̀ tó ní so nítorí pé lárúbáwá nìkan ìkọ́ ẹ̀kọ́ lárúbáwá ò tí sọ̀yàn di ẹni tó gbẹ́sìn ọlọ́run ọba yé ó dìbà tí bá tó ń lo nǹkan yẹn láti fi gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́run ọba ó dìbà tó bá tó ń lo ẹ̀kọ́ lárúbáwá yìí láti ṣe ẹ̀rọ lọ́wọ́ lórí ìgbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́run ọba ìgbà yẹn láti sọ pé rẹ ní báyìí mọ́ndàlá èdè lárúbáwá tó kọ́ náà àmọ́ nítorí pé ẹ̀sìn Islam ó wá pẹ̀lú èdè lárúbáwá tó yẹ lóbi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá ń sọ nípa Islam àkọ́kọ́ máa wá ìtumọ̀ rẹ̀ nínú èdè nínú èdè lárúbáwá kí làwọn lárúbá gbà lérò pẹ̀lú ẹ̀ so ká tó wá máa ma ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà àti pé ìbátan àti ìbáṣe papọ̀ mọ́ ń bẹ láàrin al-ma'na al-lughawi àti al-ma'na al-shar'i ìbátan mọ́ ń bẹ ìbáṣe papọ̀ mọ́ láàrin ìtumọ̀ na alghuluwu lugatan nǹkan tán pè ní alghuluwu nínú èdè tán pè ní al-ifran òun náà ni mujawazatul hadd mujawazatul hadd òun náà ni ìtayọ àlà kíyàn kọjá àlà darbọ́ sọ pé gọ́là yóò gọ́lù gọ́lùwàn rúrẹ́nibẹ́ ọkọjá àlà nìyẹn orin ń pè ní ifran afrọ́kọ́ yóò forípo ìfọ́rọ́kọ̀ ó kọjá àlà ní ẹnu èdè lárúbáwá alghuluwu òun ni mujawazatul hadd wal irtifa' kí nǹkan ga sókè nínú èdè lárúbáwá wọn ni ghala tí lárúbáwá sọ pé ghala si'ru kadha wa kadha ìyẹn ni pé owó nǹkan báyìí ọgá ó wọ́n kò bá ní náà àmọ́ nínú ṣẹ̀ríà ìtànpé ní alghuluwu kẹlìbà mọ̀ pé o mọ́ ń papọ̀ jẹ́ ìgbẹ̀tún sọ o náà ni mujawazatu haddi ṣẹ̀ríà o náà ni kátayọ àlà ilé tí ṣẹ̀ríà gbé kalẹ̀ òfin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kátayọ àlà rẹ̀ o náà ń pè ní ghuluwu nínú àgbóyè ṣẹ̀ríà kíyàn tayọ alá òfin ọlọ́run ọba tí ó léyìí báyìí òun gẹ́gẹ́ ní nǹkan tí àwágbà lérò bí báyìí tí a fẹ́ sàlàyé náà ìta àgbà lérò ta fẹ́ sàlàyé nípa al-ghuluwu oná ni az kama salikun ká máa tayọ ààlà ṣẹ̀ríà ilé tọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yà ìtànpè ní alghuluwu ni ẹ̀ so pẹ̀lú ilé ìbáyó ti yé wa pé ìtànpè ní ghuluwu ìtànpè ní ghuluwu òun náà ni ke ẹ máa ṣe nǹkan tó tayọ ààlà ṣẹ̀ríà kí ẹ máa ṣe nǹkan kọjá ibìdí ṣẹ̀ríà ní kásídé irú ẹni báyìí ti ń sàṣe jù ní ẹ so ẹni bá ń ṣe báyìí náà pè ní alghali alghali aláṣejù èèyàn ẹni tí ń ṣe tayọ ibi tí ṣẹ̀ríà ní ká ṣe dé àwọn tó bá pọ̀ náà pè ní hulat àwọn aláṣejù náà àtẹ̀fúríl wọ́n mọ̀ wá jẹ́ ìdàkejì rẹ̀ òun náà ni kíyàn má ṣe tó dédé nǹkan tí ṣẹ̀ríà ní kíyàn ṣe dédé nǹkan tó jọ́rọ̀ èèyàn kíyàn ṣe nù ṣẹ̀ríà kíyàn ṣaláìṣe tó bẹ́ẹ̀ nǹkan tó ń pè ní àtẹ̀fúríl tó ń pè ní aljafa nínú ìtumọ̀ ṣẹ̀ríà ni ẹ náà lẹ́yìn ta ti mọ àwọn ilé ìbáyìí ta ti mọ nǹkan tí wọ́n ń pè ní alghuluwu waljafa alifrat waltafrid nínú èdè larbawa àti nínú ìtumọ̀ ṣẹ̀ríà ilé tó kù tí a máa sàlàyé òun náà ni àwọn ẹ̀rí ilé tó ẹ́ ọlọ́run bá alékẹ́lá fi ń kọ̀ fún wa àbí tó ń sàlàyé fún wa nípa aburú tí ń bẹ́ bí ma sàṣejù nínú Islam àbí ma ṣe àṣètò méjèèjì ló burú ilé lọ́bàá ló fi kálíbà mọ̀ pé méjèèjì ló burú torí pé méjèèjì ima ń tako al-istiqama ni torí kò sí bá ṣe ma sọ̀rọ̀ nípa ìsàṣejù àti ìsàṣètò táà ní ma sọ tó wà láàrin méjèèjì òun náà ni al-istiqama ibi tàbí ká dúó sí nìyẹn kéèyàn jẹ́ ni tí ó dúó dédé ìdúó dédé òun náà ń pè ní al-wasatiyya al-wasatiyya kéèyàn jẹ́ ni tí ó wà ní àárín gbùngbùn ní ìwọ̀ntúnwọ̀nsì kọmọ̀pìsọ́tún kọmọ̀pìtòsì nítorí ẹgbà míì wọ́n máa ń pè rùlúwù ńgbà míì nígbà míì wọ́n máa ń pè ní àtàtọ́rùf àtàtọ́rùf ìyẹn ni pé kéèyàn pì sí apá kan jùlọ ló fi jẹ́ káwọn àbáwọ̀ sọ pé kullu ghuluwin tatorruf wa laysa kullu wa laysa kullu tatorruf ghuluwan gbogbo ìsàsejù pátápátá tatorrufu ni ìfìsẹ́gbẹ̀ kan ni àmọ́ kìí ṣe gbogbo ìfìsẹ́gbẹ̀ kan ni ìsàsejù torí pé ìfìsẹ́gbẹ̀ kan lè jáse ètò èyàn lè fi sí já níbù èyàn lè fi sẹ́gbẹ̀ àṣe ètò àbẹ́ẹ̀kọ́ ni èyàn sì lè fi sẹ́gbẹ̀ àṣejù tó tatorruf oníkíyàn fi kéèyàn mú abala kanú abala méjì kò yẹ báyìí nìsìn so eléyìí tá a fẹ́ kí gbogbo wa kí á dì mú ká dúró lórí ẹ̀ òun náà ni ìdúró déédé kámọ́ fi sọ́tún kámọ́ fi lọ́wọ́ bá lékẹ́lẹ́ wà lórí ẹ̀ káyè bá mọ́bi tọ́rọ ìburú dé al-Imam al-Awza'i rahimahullahu ta'ala wàlá yubali bi ayyihima dhafar agbafa al-imam al-awza'i at-tabi'i al-jalil aw tabi'u at-tabi'i al-jalil àbáwa al-imam al rahimahullahu ta'ala ìkànnà àwọn àgbàfà bàtí wọ́n ń sàlàyé nínú ọ̀rọ̀ wọn wọ́n ní máa àmọ́rọ̀ Allahu amran ọlọ́wọ́ bá alékẹ́láwò ní pàṣẹ kan ọlọ́wọ́ bá alékẹ́láwò ní pàṣẹ kan illa wà lè ṣe tọ́ ní fíhì nazghun àfikọ́ jẹ́ sí pé èṣù ní ìtọwọ́bọ̀ lórí àṣẹ yìí fáwọn èèyàn tí ṣètọ́n bá rí pọ́nà bá alékẹ́ pa àwọn imma ila ifratin wọ́n ní nínú kó mú yẹ̀ lọ sí ibi kíyàn ṣe ju àṣẹ tọ́lọ̀ọba àríkẹ́lá pa lọ kọ̀tẹ̀láṣẹ́ lọ́ọ̀ba náà ni ìtọ́lọ̀ọba àríkẹ́lá pa yẹn láti pé báyìí ni mo fẹ́ kó ṣe kọ́ wá tayọ àlà ó tẹ̀láṣẹ́ ọlọ́ọ̀ba nìyẹn ọ̀nà ṣe tọ́rin ni wà imma ila tafrid tàbí kọ́ mẹ́sẹ̀ tó bọ́lọ̀ bá ti ní kò ṣe wà la kíyà kò kòkò ńlá èyíkéyìí inú méjèèjì tọ́lọ̀ bá ní kó fi gbá ọmú ni kọ́ sáti mẹ́dùn ó dé lórí àṣẹ ọlọ́ọ̀bá èyíkẹ́ tó sáfẹ́ in tó fẹ́ in tó fẹ́ in tí ó ń wá gbogbo aré tó ń sá òun náà ní pé báwo ló ṣe ní ṣe àṣẹ tọ́lọ̀ọ̀bá àlékẹ́lá pààyàn lójú ọ̀nà tọ́lọ̀ọ̀bá àlékẹ́lá gbẹ̀gbẹ̀ kalẹ̀ bọ́lọ̀wọ́n bá ṣe pàó láṣẹ bọ́lọ̀wọ́n bá ṣe fẹ́ kó ṣe ní ṣe tó ni kí ẹ máa sàfètò ìlànà ṣètọ́nì ni lọ́lọ́wọ́ bá rí gẹ́gẹ́ pé wala tattabi'u khutuwati shaytan ọlọ́wọ́ bá ní ẹ má tẹ̀lé àwọn ìlànà ṣètọ́n khutuwat torípé àwọn ìlànà ṣètọ́n pọ̀ gidi gan nínú ìlànà ṣètọ́n òun náà ni al-ghulu ká máa sàṣejù nú ẹ̀sìn ìtọ́lọ̀wọ́ bọ̀ ọ̀rán wa méjèèjì burú so kọ́lọ̀wà alékẹ́lákọ́dáhùn kí ó sọ wa kó ń bí ilé ìbáyìí kọ́lọ̀wà alékẹ́lákọ́dáhùn kó sọ wa kó ń bẹ̀ so ilé ìbáyìí wá ní nínú àwọn nǹkan tó pé ó wọ́pọ̀ láwùjọ wa ní àwọn èèyàn ní tẹ̀láṣì ọlọ́ọba lójú fi eléyìí sábà mọ́ ń wọ́pọ̀ sọ́jà ọ̀dọ̀ ata jẹ́ ọ̀dọ́ a máa ń láìkì àṣejù gan gbogbo tó bá ti le jù kankankan òun la máa ń wá eléyìí báyìí sì ní kẹsẹ̀ islam ní tó bá le jù ẹ inna dina yusrun anábì sallallahu alaihi wasallam ní ẹ̀sìn dina illa ghalaba anábì ní ẹnìkankan ò ní mẹ́sìn kankankan kọ́mọ wa ń tó le àbíkọ́ yẹ pé ẹ̀sìn padà borí ẹ̀ ní kò ní nǹkan ẹ̀ so ad-dinu yusrun ẹ̀sìn ìrọ̀rùn ni ọlọ́wọ́ bá ní kẹ́lú pé ma ja'ala Allahu alaykum fi ad-dini min haraj ọlọ́wọ́ bá ní òun òfin kẹ́kẹ́ tó nira tó lè kókó òun gbé kọ́ yín lọ́rùn nínú ẹ̀sìn la yukallifu Allahu nafsan illa nínú ẹ̀sìn òun ò gbé nǹkan kan kọ́ wa lọ́rùn nínú ẹ̀sìn àyàfi nǹkan ta ní kápá àti ṣe kése tó le kése tó nira ọlọ́run ọba àlékẹ́ láòdẹ̀ lámẹ́gbọ́ ẹ̀mí kankan lọ́rùn àyàfi tó fún un ní kápá láti lè náà àbí láti lè jùlẹ̀ fọ́lọ́run ọba

gbogbo ẹnikẹ́ni tó bá já láàárẹ̀ nù yí láàárẹ̀ tó yẹ pé ìwòlè gbàwẹ̀ pẹ̀lú ẹ̀ kéèsì kórí ń fọ́ mi bóní bá ń fọ́ ẹ̀yàn tí ò bá lè púpọ̀ àwọn orí fọ́ tó lè mú yẹn gbàwẹ̀ ń bẹ̀ ọlọ́mọjà orí fọ́ bẹ̀ àmá orí fọ́ kan bẹ̀ tó yẹ pé kò mú yẹn mọ́gbàwẹ̀ irú àwọn ààrẹ bá yẹn kọrọlọ́wọ́ bá ń sọ ààrẹ mú fẹ́sẹ̀ kọ́ ní yíò kọrọlọ́wọ́ bá líkẹ́lá ń tí àárẹ̀ tí ò ní mú ní gbáwẹ̀ tí ó mú àwẹ̀ nira fún yàn awọ ala safar àbọ́n sí ìrìn àjò nítorí pé ìrìn àjò fúnra rẹ̀ mọ̀ṣẹ́kọ̀ ni ìnira ni àwẹ̀ náà tó wá nira wal mashaqqatu tajlibu at-taysir qa'idatun usuliyyatun shar'iyya gbogbo tó bá ti lè tí ìnira bá ti ń wánu ṣẹ̀ríà báyìí ìmá ń fa ìdẹ̀kùn dání ni ọlọ́ọ̀bá àrígẹ́mọ̀ fi dẹ̀kùn sí ni gbogbo tàbí pàdé wọn bẹ̀ ní pé ẹ̀sìn rọrùn wallahi irùngbọ̀n dídá sí kò nira èsù ní máa ń jẹ́ kó nira fún yàn ẹ̀láwọn kí ni wàhálà tó kí ni wàhálà bí kíyàn dárùngbọ̀n ma tori ọlọ́run ìnira wo lọ́wọ́ ń bẹ̀ kódà ma máa parùn gbọ̀ngẹ́ ló nira tori pe ó gbàlejò àwọn kòkòrò wàá sì gbàlejò ìnáwó lọ́dọ̀ bàbà ní gbogbo gbà ìṣeéṣe nígbà tó bá ń fa lọ́wọ́ kí kílípà máa bù ọ gbogbo ni eléyìí tó bá fílẹ̀ nira bi o niri

ẹgẹ́ bí ìrò kíkí náà ṣe nira gbogbo ẹnikẹ́ni tó bá rò pé ka kó nira à ìrò kíkí gan torí pé ìpàzòkòsókè wà láì kò nídà lókè lọlẹ̀ èyàn oníṣẹ́ máa rùkú kọ máa kúrú ga kó tó pàzòkòsókè èmi sì rò pé ìrò ó kúrú rí sókòtò o min babil aula òun ni kó nira panú sí nira àbẹ́ẹ̀kọ́ ni ṣòṣètọ́ ni máa ń jẹ́ kéèyàn rí àwọn nǹkan wọ̀nyí sí nira gbogbo nǹkan tọ́lọ̀ bá ní kẹ́lábọ̀ wá lọ́rùn nínú ẹ̀sìn ìrọ̀rùn ni òfin kan wá ní dé tó bẹ́ ní èèyàn kan lára nínú àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àbí kọ́lọ̀ bá ní kẹ́lẹ́ kó ṣe rúksọ̀ kọ́lọ̀ bá kó ni pé wà láyé ṣáádà dínà ilẹ̀ rọ́lẹ́bà anábi ilé lọ́bàá ló jẹ́ pé ẹni tó ní wọ́n ma gbàwẹ̀ àdáhà síyàmù dáhàr kí lánàbí sọ àrẹ́bí lọ gbọ́rọ̀ gbá torí pé ìmá gbàwẹ̀ fún gbogbo ọdún ìnira ni àbídẹ́kùn ìnira ni ó ní inni la utiku akthar akthar min dhalik ilé àrẹ́bí mú lágbára jù yẹn lọ àrẹ́bí ni la akthar min dhalik kò sí nǹkankan tó lè gbà tó lóore la afdal inni la utiku afdal min dhalik mo ní kakpa ati se tó lóore jù báyìí lọ anábi lẹ́yìn anábi ààwẹ̀ anábi Dáúdù tó lóore jù lọ àpàwẹ̀ tí wọ́n bá gbà tí ó rí bínú kò yé báyìí a sì tó gba arú àwẹ̀ bẹ́ẹ̀ lásìkò anábi sallallahu alaihi nígbà tí ó rẹ̀ lókè yìí tí ti lálà sí wọn sọ tí mo lọ́dún tó lọ ni ni ha bá rẹ tó báyìí kó rẹ tó báyìí tá lọ́rùn anẹ́bíwọ́n tó ń gbé sọmọ ara rẹ̀ gan fún rẹ̀ ó níwọ̀ tó fẹ́ gbà lọ́rùn ẹ̀ tó kọ́lọ̀ bá kó sànà wa gbogbo tó bá fi lè ní ṣe pẹ̀lú nira kódà wọn lọ́fà lànàbí sọlọ́sọ́lá fi kọ̀ fún wa nípa kéèyàn máa gba alwisol àwẹ̀ àgbà yípo àwẹ̀ bíríbírí kéèyàn gbá àwẹ̀ kọ́ wá dásìkò sínú kọ́mọ́ sínú kó dásìkò sínú jàrí kọ́mọ́ jẹ sàárì kó tó gbàwẹ̀ náà kálíbà mẹ́bí tí ọ̀rọ̀ ìsàsẹ́jù nínú ẹ̀sìn kálíbà mẹ́bí tó lágbára dé alimami bukhari rahimahullahu ta'ala nínú sahihul bukhari wọ́n fún ní báàbù ẹyọkan báàbù alghuluwu fi dín báàbù tí alimami bukhari tàbí sàlàyé nípa ìmá sí àsẹ́jù nínú ẹ̀sìn wàtànàtòrì wàtànàzòrì wàlbídà báàbù ti jí ń sàlàyé fún wa nípa ìmọ̀ sàṣejù nínú ẹ̀sìn ipé nǹkan tí ó dáa ni alimami bukhari rahimahullahu ta'ala nínú sahihu wọn wọ́n fún ní odidi báàbù ẹyọ kan fẹ́sùn wọ́n sàlàyé ń bẹ̀ àwọn ẹ̀rí tó wá fún ìmọ̀ sí àṣejù nínú ẹ̀sìn tó yí pé wà pé nǹkan tọ́lọ́wọ́ ẹ̀mẹ́ta rẹ̀ níbi sallallahu alaihi wasallam pàrà rẹ̀ anẹ́bí ní almutanatti'un gbogbo àwọn tí bá ń tayọ àlà gbogbo àwọn tí bá ń sàṣejù anẹ́bí ni wọ́n ti parun anẹ́bí ni wọ́n ti sòfò kọlọ̀ọ̀bà alìkílá kọ́dá nǹkan mọ́jẹ ká parun kọlọ̀ mọ́jẹ ká sòfò almutanatti'un àwọn aláṣejù ẹ̀dá anẹ́bí sallallahu wọ́n ìparun ti dé bá wọn nìyẹn so kọ́nà bà lè kí lápọ́dá wọn kí mọ́ wa pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa eléyìí báyìí ó burú nú ẹ̀sìn gan ìmọ̀ sí àṣejù nínú ẹ̀sìn lára àwọn nǹkan tó yẹ pé Ọlọ́run bà lè kẹlá Ọlọ́run bá kánjú sí ni lára tó yẹ pé Ọlọ́run bà lè kẹlá tó kọ̀ fún wa ni nínú Al-Qur'anul Karim Ọlọ́run bà lè kẹlá ń sọ nínú Suratul Nisa aya 171 ìgbà tọ́lọ́run bà lè kẹlá ìgbàtọ́lọ̀bà ní kílá ń bá wọn sọ̀rọ̀ ọlọ́ni la taghlu fi dinikum wa la taqulu ala Allahi illa al-haqq ọlọ́wọ́ bá ní la taghlu fi din ọlọ́wọ́ bá ní ẹ gbọ́dọ̀ sí àṣejù nínú ẹ̀sìn la taghlu fi din eléyìí báyìí nahyun min Allahi subhanahu wa ta'ala tọ́lọ̀ọba lè kílásọ̀ kọ̀ fún akámọ́sẹ̀ nífà ìsọ̀bẹ́sẹ̀lú tọ́lọ̀ọba lè kílápọ̀ fún akámọ́sẹ̀ ọlọ́ọba kámọ́sí àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ọba lè kílápọ̀ fún wa náà kámọ́sẹ̀ alghuluw kámọ́sàsẹ̀ jùnú ẹ̀sìn la taghlu fi dinikum ọlọ́ọba ní ẹ má ṣe àṣejù nínú ẹ̀sìn yín ẹ má ṣe ẹ̀sìn àṣejù wala taqulu ala Allahi illa al-haqq ọlọ́ọba ní ẹ̀ẹ̀sì gbọ́dọ̀ máa sọ nǹkan kan nípa ọlọ́ọba àyàdùkí nǹkan ẹjọ́ òdodo

òun náà ni alqawlu ala Allahi bi ghayri haqq kí a máa sọ nípa Ọlọ́run Ọba nǹkan tí ò jódodo wa an taqulu ala Allahi ma la ta'lamun kí a dẹ̀ máa sọ nípa Ọlọ́run Ọba in tí yóò nímọ̀ nípa rẹ̀ nípa Ọlọ́run bóyá kí a máa sọ nípa àwọn òròyìn Ọlọ́run Ọba ní o kalẹ̀ lórí

la taghlu fi dinikum ghayra al-haqq ẹ gbọ́dọ̀ tayọ ààlà nínú ẹ̀sìn yín ghayra al-haqq lílé tó yàtọ̀ sí òdodo tọ́lọ̀bà àríkílá fi ra yín tọ́lọ̀bà àríkílá gbé fún yín wala tattabi'u ahwa'a qawmin qad dallu wala tattabi'u ahwa'a qawmin qad dallu min qabl wa adallu kathira wa dallu an sawa'i as-sabil ọlọ́ọ̀bá wọ́n ti sọnù sáájú káwọn ọlọ́wọ́ bá lékẹ́lá tó gbé yí dìde ká tó fún yí ní tíra àwọn náà ni àwọn Yunan àwọn Greece àtàwọn tó jọrú wọn bẹ́ẹ̀ àwọn ìjọ kọjá kó ti sọnù sáájú ni wala tattabi'u ahwa'a qawmin qad dhallu min qabl wa adallu kathira tó dẹ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù

àmá wọn ayà pọ̀ náà Qur'an tọ́lọ́wọ́ bá nígbà tí ń pa wá láṣẹ ká má ṣàṣejù nínú ẹ̀ àwọn ayà mi mẹ́tọ́ pé ó gbé ọ̀rọ̀ tùrìyàn tùrìyàn torí tó bá sọ pé tọ́rọ̀ àti rọ́là ìtumọ̀ kankan náà méjèèjì ìyẹn ni pé ọkọ̀ jáàyè náà ni inna lamma tọ́rọ̀ lma hamalnakum fil jariya kò yẹ bá ní sí yìí ọlọ́wọ́ bá ní nígbà tí omi tọkọjá àyè hamalnakum fil jariya ọlọ́run bá ní àwọn ọlọ́run bá gbé ayé ìjọ ànábì núhù agbé sínú ọkọ̀ ojú omi kẹfì ṣégéni kẹfì là kúrò níbi tòríyánul ma ìkọjá àlà omi kúrò níbi ayé rẹ̀ tí òfin ní kó pàrà àbọ̀mọ̀ ẹ̀dẹ́ ènìyàn tó pé tó ní bá ti lè kọjá dèdé àlà ibi tọ́lọ́wọ́ bá ní kẹ́lẹ́ kó dé yóò so ẹ́rí tán bá ní tọ́nà yẹn náà ni pé jáwàza haddahu ọkọ̀ jáyé rẹ̀ so ilé ìbáyé náà ẹ̀rí nínú àyè tọ́pọ̀ náà al-Qur'an tọ́nà ọba àlẹ́gbẹ́ ó ti máa sọ̀rọ̀ fún wa nípa at-tughyan ìkọjáàlà nínú àyà tó jọ bẹ́ẹ̀ ilé tí mo kà tẹ́lẹ̀ kan yẹn wà nínú ọlọ́wọ́n bá ń sọ fáwọn bànú israel àwọn ọmọ israel ọlọ́ni wà látàkọ̀ọ́ fíhì fọ̀yẹ̀hílà aléìkùn gọ́bọ̀bì ọlọ́wọ́n bá ní ẹgbọ́dọ̀ táyọ àlà níbi ilé ìbáyé o kí yẹ ìmí ọlọ́wọ́n bá kọ́mọ́ bá sọ̀kalẹ̀ lé lórí látàkọ̀ọ́ ọlọ́wọ́n bá ní ẹgbọ́dọ̀ táyọ àlà so túnmọ̀ sí pé ìtayọ àlà ńkọ́ o bákanáà ọlọ́wọ́ bá àríkẹ́lá ń sọ nípa Fir'aun àtàwọn ẹjọ́ rẹ̀ láwọn àyè tọ́pọ̀ ní al-Qur'an ṣùgbọ́n ilé tó súnmọ́tò sí òun náà tó wà nínú Suratul Nazi'at aya 17 ọlọ́wọ́ bá ní idhhab ila Fir'aun innahu tagha pẹ̀lú ìdíáhùn olùhíyà ìpàpẹ̀ mára pé òun tọ́sẹ́ ni tí wọ́n máa jọ́sìn fún wàdíáhùn rububíyà àti ìpàpẹ̀ mára pé òun ni rọ́bù òun ni wọ́n bá tóun dáwọn èèyàn àna rọ́bù kúmùl àìlà àbí so ilé báyìí ìkọjá àyè ilé sọ gajù ni so ọlọ́wọ́ bá ní kílá ní kí nínú àyà mi ọlọ́wọ́ bá ríkẹ́ sọ pé ọlọ́wọ́ bá ń sọ nípa ìkanú àwọn kèfèrí ìkanú àwọn ọmọ náà ọlọ́wọ́ nípa àmà márùn tọ́rọ̀ ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tẹ́ bá wá rí tó bá tayọ àlà tó sàṣejù ọlọ́wọ́ bá kí lọ́lọ́wọ́ bá nìkan yóò jẹ́ ààrẹ fa iná jahima hiya al-ma'wa ọlọ́wọ́ bá ní iná jahim iná òun ẹ̀nà jẹ́ ibùdó sí rẹ̀ lọ́wọ́ gbẹ̀rẹ̀ kìyàmà kọ́lọ̀ bá nìkan kí yóò láwọ́ fún bẹ́ náà so ilé ìbáyìí àti àwọn àyà tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá nìkan ti alghulu ìkọjá àlà kò síbi tí ò kí ń wọ̀ kódà àtẹ́yìn bá lọ́wọ́ suratul Isra suratul Isra ọlọ́run bá lékẹ́lá kọ̀ fún wa nípa ìmọ̀ tayọ àlà níbi owó níná kò yẹ báyìí nísìnyí ọlọ́run bá lékẹ́lá ó kọ̀ fún wa nípa ìmọ̀ tayọ níbi ìmọ̀ náwó so lọ́lọ́run bá lékẹ́lá fi sọ wípé nínú àyà kan alákọ̀ọ́kọ́ náà ọlọ́run bá lékẹ́lá yin àwọn tó yẹ sí pé wọn wọn àdẹ̀ kí ń sàṣejù níbi owó níná so àṣejù máa ń wọ bí owó níná bẹ́ẹ̀ ni àṣe ètò máa wọ̀ ọlọ́run bá nígbẹ́ tó pé alladhina idha anfaqu ọlọ́run láwọn mùmìnì tó jẹ́ ibadu rahman àwọn ẹni tó jẹ́ sí pé idha anfaqu ọlọ́run tó bá náwó ọlọ́run bá nígbẹ́ láròyìn wọn pẹ̀lú pé ẹni tí ó máa ná ni wọn lọ́rùn bí ní idha anfaqu tó bá náwó májẹ̀mú ọlọ́run bá ní wọn ní ná ìná àpà wọn ní ná tayọ tí ọlọ́run bá níkaníkaná kí náà pè ní israf òun náà ní kí a máa náwó sí gbogbo ọ̀nà tọ́lọ́run bá níkẹ́lẹ́ ọ̀bá yọnú sí pátá gbogbo ọ̀nà ẹsẹ̀ ẹgẹ́ bí afáwà ibn Mas'ud radiyallahu anhu ẹgẹ́ bí sàlàyé àti ibn Abbas àti Mujahid rahimahumullahu kí àwọn sọ̀hábà

lam yusrifu ọlọ́wọ́ bá ní wọn ní sàṣejù tó bá náwó wà lam yaqturu ọ̀nà ní bákan náà wọn ní sàṣètò wọn ní sáhún ìmá ma náwó kíyà máa sáhún àṣètò ni wa kana bayna dhalika qawama ọlọ́wọ́ bá ní láàrin méjèèjì na máa ń dúró sí istiqama ni wa kana wọ́n sì ní sáhún láti máa ná síbi tí ó yẹ ká ná sí wọ́n sì ní máa ná síbi tí ó yẹ kí wọ́n ná owó sí jàmáà ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ní náwó síbi tí ó yẹ náwó sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ní náwó síbi tí ó yẹ náwó sí

nínú kó mú àwọn èèyàn sàṣe jù lórí àṣẹ ọlọ́run ọba tàbí kó mú wọn sàṣe ètò kámẹ́sì bọ́nà ọba ṣe ní káṣe kámẹ́sì tó bọ́nà ọba ṣe ní káṣe kọ̀ wá ní kíà eléyìí kéyìí tọ́lọ́run bá ní kó rí jèrè nínú méjèèjì lára rẹ̀ tó bá yẹ pé àṣẹ ètò ló fi gbá wọn mú alhamdulillah tó bá yẹ pé àṣẹ ètò àṣẹ ètò ló fi gbá wọn mú alhamdulillah gbogbo ẹ̀ kò sí lè tí ṣe tọ́nù tí ò ní fi gbá ẹ̀ mú bẹ̀ kọ́nà balẹ̀ kọ́nà kí ó làwọn bẹ̀ náà a eléyìí báyìí jẹ́ àwọn ẹ̀rí ṣókí tí Ọlọ́run bá alékiọlá tí ó ti ń sàlàyé fún wa nípa ìmọ́mọ̀ ṣe àṣètò nínú ìmọ́mọ̀ sàṣejù nínú ẹ̀sìn nínú àwọn ẹ̀rí tó ń sọ fún wa nípa ìmọ́mọ̀ sàṣètò náà mo ti kó ayà kan tó kó méjèèjì sínú mo ti mú wá tíyàn bá lọ ka Suratul Isra àwọn ayà bí mẹ́ta bí mẹ́rin tí wọ́n sílẹ́gbẹ̀ẹ́ ara wọn lọ́lọ́wọ́ bá ilé láti ń sọ̀rọ̀ nípa ìsàsejù àbí ìsàse ètò nípa owó níná kódà ọlọ́wọ́ bá ilé lákọ̀ọ́ fà nẹ́bí sallallahu alaihi wasallam wípé kí anẹ́bí sallallahu alaihi wasallam kọ́mọ̀ ma jẹ́ni tí ó ma wá ọwọ́ mówó láì kọ́mọ̀ ma jẹ́ni tí ò ní ma náwó síbi tó ẹkọ́ náà sí kọjẹ́ bí àǹfààní tí ẹnìkan òun náà ni ó ma tí

nínú sóràtù al-an'am ọlọ́ọ̀bá ní gẹ́lá ń sọ nínú sóràtù al aya 61 ọlọ́ọ̀bá ní wa huwa al-qahiru fawqa ọlọ́ọ̀bá ní òun lọba tó yẹ pé òun ní kápá lórí gbogbo gbogbo so àwọn ويرسل ويرسل عليكم حفظة حتى إذا جاء إذا جاء أحدكم الموت Ọlọ́run bá ní òun Ọlọ́run bá ní kí baa wá máa rán sí àwọn olùsọ́nà àwọn màláíkà tó ń sọ ẹni kọ̀ọ̀kan wá yàtọ̀ fáwọn tí ń kọ iṣẹ́ rere wa iṣẹ́ bú wa kalẹ̀ àwọn kan ni gbogbo ti ń bọ̀ wá eléyìí tí tàtọ̀dọ̀ àwọn ń bá wa

àwọn màláíkà tó pọ̀ ní máa ń wá nígbàtí ìbá fẹ́ bọ́ tí ó wà gba ẹ̀mí àmá Jibril òun gẹ́gẹ́ ní ó sì kíni onímù ẹ̀mẹ̀ jáde ṣá òun olórí wọn ṣùgbọ́n wọn kì í sẹ́yọ kata máa wá sàṣe ètò débi pé wọ́n wà lọ́ra àsìkò tẹ́mi yẹ kọ́ bọ́wọ́ àfikún àbí yóò wà lékún mọ́ wọn lọ́wọ́ láìláì wọ́n ẹ̀dẹ̀ kí ń sàṣe ètò kán yára kánjú payín nígbàtásìkò yíò bá ti tó tó bá kù ìṣẹ́jú kẹtẹ́ tí kásìkò kú yíò tó wọ́n ní sàṣe ètò kán yára payín tó bá dẹ̀ kú tí àsìkò yí bá dẹ̀ ti tó wọ́n ní sàṣe ètò kó dé sẹ́kọ̀nsì kan nígbà tó fi payín wàhún láyé fọ̀rìtò bàtọ́ náà bá dékẹ́ láwọn ìyàwó màláka kí ló ní wọ́n kí ń ṣe o láyé fọ̀rìtò wọ́n kí ń sàlásì ètò a jẹ́ pé àtẹ̀fòrí magmumun kásàsí ètò ìtọ́nàọba àríkẹlá tí o yẹ pẹrẹ ni nǹkan tọ́nàọba àríkẹlá bú ni kí ẹ sàsí ètò lọ́nàọba àríkẹlá bí ìròyìn àwọn màláíkà pé nǹkan yóò sí kí ni ó kò sí lára wọn wọn kì í sàtà kò yí báyìí nìsìn so eléyìí báyìí ó ní àwọn ẹ̀rí nínú tó yẹ pé ó ń sàlàyé fún wa nípa ìjẹ́ kí ẹ nú ẹ̀sìn a ti nínú hadith ibi tí anábi sallallahu alaihi wasallam tó ti ń sàràyé fún wa nípa ìmọ̀mú ẹ̀sìn lé kankan orísìsí àwọn ẹ̀rí láti sallallahu alaihi tó ń fún wa nípa kí nínú àwọn ilé tó gbajúmọ̀ káfíkún àwọn ilé tàti mú wá òun náà ni hadith àwọn mẹ́ta tí wọ́n lọ sí ilé ànábì sallallahu alaihi wasallam hadithun mashhurun mutadawi hadith tó gbajúmọ̀ tí ó fọ́n káàkiri ọ̀dọ̀ àwọn èèyàn ni wọ́n lọ bèèrè nípa ìbádà ànábì sallallahu alaihi wasallam báwo ànábì ṣe máa ń jọ́sìn lọ́dọ̀ àwọn ìyàwó ànábì sallallahu alaihi àwọn ìyàwó ànábì wá sọ fún ẹ pé anábì báyìí ma ń ṣe lọ́wọ́ bá wọ́n sàlàyé bá anábì ṣe ma ń ṣe lọ́wọ́ fún wọn faka annahum taqaluha wọ́n wá fojú kékeré wọn kátà anábì ṣe pé anábì ń ṣe ìntànàbì ṣe ìkéré kí ni wọ́n fojú wo wọ́n fojú wo pé ìbáadà anábì se kí ni ó kéré bí àwọn aláṣẹjù ṣe ma ń fojú wo nìyẹn wọ́n rí àwọn oníṣúnnà pé ẹ̀yìn ti fọ́ tẹ́tẹ́rẹ mú nǹkan jù ẹ́ slow àbẹ́ẹ̀kọ́ ni wọ́n rí wípé àwọn àbáyàn òdúró dédé àwọn wọ̀nyí náà rí ànẹ́bì sẹ́ni tí ò sé kíni sẹ́ni tí ń ṣe tí ò tó wá fún ànẹ́bì lẹ́ excuse pé ah, ẹ̀mọ̀ nǹkan tánàbì ní ṣe ìbádà tó kéré báyìí kọ̀dì rúfìrọ̀ láhùn máa takọ́ jama mi nǹkan bí i ọmọta akọ̀ ètò bá ní pé gbogbo ẹ̀ṣẹ̀ tánàbì ti ṣe ṣáájú àti ilé tí ó padà máa ṣe gbogbo ẹ̀ lọ́nà ti forí ẹ̀jìn nítorí ẹ̀ lànẹ́bì sọ́lọ́sọ́lá vincent tó kéré a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń rí ẹni tó dúró dédé nú ẹ̀sìn tó wà níwọ̀ntúnwọ̀nsì tí ń wò gẹ́ bí pé à ẹ̀yin ọ̀bẹ́ pé ẹgbẹ́ bèrí ìrìnà ọ́ ẹ̀bẹ́ pé ẹ̀ kò sí gẹ́bẹ̀rí lọ́dọ̀ wọn kò sí à nǹkan ti sí ọ́ mùrìtíyà làwọn ọmọ ẹ̀ kò sí gẹ́bẹ̀rí kò ni pé bẹ́ẹ̀ sí ń pè yẹn kébẹ̀rí yẹn kò sí àfà súnnà kan kò sí ẹ̀rí kẹ̀kẹ́ nínú kìtàbà ti súnnà tó sọ wípé kíyàn máa pè ń kèfèrí pẹ̀lú pé ń fi síbí jẹun kódà kò sí ẹ̀rí kẹ̀kẹ́ nínú kìtàbà súnnà tó sọ pé kíyàn fi síbí jẹun bídá ni wọ̀dẹ̀ sáàbà súnnà kan tó sọ orí láyé tàbá sì lẹni tó rí lójú tó bá yẹn kọ́ bá lẹ́rí wàláhí mo lè ní gbogbo ilé tàbá rẹ̀ kẹ́jẹ́ ká pàtì kọ́ bọ́ta káyọ̀ yẹn ara àṣejù náà nù a pàgbówélé tá ń bá lọ etí àwàjọ yẹnjú ẹ̀ ibo ló ti ríkà wallahi mo fọ́lọ́ bàbúra kò sí tíra kan tẹ́ẹ̀tì lè ríkà báyìí fi ṣíbí jẹun bídá ni kò yé báyìí nísìnyí so kí la bá débẹ̀ ni pé ìmọ̀ fojú ilé kókó ju wẹ́sìn ká má dúó lórí nǹkan tí ṣe rí àgbéwá dúó lórí ẹ̀ kí àwọn bá lùsùn náà yẹ́ sàbíkìrí ni àwọn jáníbù mí nìyẹn abára mí nìyẹn ẹbọ̀ tó mọ́lájọ́ wáṣe ọlọ̀ ọlọ̀ ọlọ̀ ọlọ̀ ẹmọ̀ alágún ẹgbẹ́ ìkílẹ̀ ṣe èyí sàzíkìrí kankan alùsùnà wọn ní sàzíkìrí kò sí ẹni náà tí sàzíkìrí tálùsùnà kò yé àmá zíkìrù táwà alùsùnà ń ṣe eléyìí gbé ẹ̀ẹ́lérí fítànà méjì pariwo ẹ̀ nílà káyìí báyẹn láyé kánàbí máa pariwo rú àwọn ariwo báyẹn ànẹ́bí rí pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú tó bá rẹ̀ dáàbí ní pé húwà húwà húwà hálà hálà hálà ẹmú wa pẹ̀lú ògùn ọlọ́lá náà lábẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́tí ẹni jọ́dọ̀lá òní náà ni abẹ̀rẹ̀ rẹ̀ kíákíá báyìí wàláhì kò sẹ́rì kan àṣejù nìyẹn náà kò yé báyìí nísìnyí ilé ìdọ́ pé insha Allah tá bá ń sọ̀rọ̀ nípa mazahirul gulu àti mazahiru aljafa kí làwọn táàmà rí táàmà rí táàmà pé yẹn ń sàṣejù pẹ̀lú gọ́lọ́ọ̀bá apàràdébẹ̀ akàníká tó ní àwọn ọ̀nà tó yẹ ká gbà tó ní ẹlẹ́bà àkàmú alápẹjú kó lè bá yíwa pé àwọn èèyàn tí bá ń sàṣejù wọ́n máa ń rí ẹni tó bá dúró lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá ẹgbẹ́ bọ́lọ̀ọ̀bá ní kíláṣe gbé kọlọ́rùn wọ́n máa rí ń gbà mí gẹ́gẹ́ bí ẹni tí ń sojo wọ́n máa rí ń gbà mí gẹ́gẹ́ bí ẹni tí ń sọ̀lẹ̀ wọ́n máa rí ń gbà mí gẹ́gẹ́ bí ẹni tí ò ní kan ṣe so ibà nísìn àwọn sọ̀hábà yìí náà wọ́n ní wọ́n fojú kéré wọ́n ni àìnà náà mi rasulillahi sallallahu alaihi wasallam ẹmẹ́ ìjà wa fira wa wí ànẹ́bí o báwọn yẹ́nà sí máa ń sọ́nsìn pé ah, àà ẹ̀yẹ máa fira wí ànẹ́bí tẹ́lẹ̀ ìbá tẹ́lẹ̀ ọkà ẹ̀yẹ sí 1000 ẹ̀yẹ sí 1000 ànẹ́bí náà sí mẹ́ta tó tọ́sẹ́ máa fira wí ànẹ́bí ní àwọn yẹn sọ bẹ́ẹ̀ bá pé àà ah, ní à ah, ẹwọ́n mẹ́ta rà nẹ́bí sí àà èyí gbọ́dọ̀ tó jú mẹ́ta kò yí báyìí nísìn àwọn ẹ̀rí àà àìrẹ̀ náà lómi rasulillahi sallallahu alaihi wasallam tó bá náà mi ṣe kékeré ẹjẹ́ kiri ti wá pé o àwọn ọ̀dà bí ànẹ́bí o bára ìbá ṣe kékeré ọlọ́run bàlẹ́ jọba multiply rẹ o àwọn ọgbọ́rọ̀ ṣe kékeré ti wá bàbá fẹ́ ṣe rí bú o wọ́n ló lè ṣe kékeré àwọn gbọ́rọ̀ sí púpọ̀ àtúrúpá nẹ́bí ọlọ́run ti sàánú ti ẹ̀rẹ́ bí i ṣe kékeré ẹ̀ẹ́ àà ọlọ́run bá nígbẹ́ tó pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run bá lánàbí ní ẹmọ́ owó kọ́ se gbogbo bó bá ṣe ṣe má òun náà ẹmọ́ tayọ ẹ̀ láíláí ẹmọ́ wà nẹ́bí kọ́ se ni àwọn yìí náà wá ẹmẹ́jà fi àwọn ànẹ́bí o ànẹ́bí jí wa lọ gbogbo ọ̀nà kọ́ ẹjá wọn sẹ́fọ́ra wa ìkan ni amma ana so ole mi jẹ́ mi amma ana fa usalli bil layli wala arqud èmi ma kírun ní gbogbo òru mi ní láti òní lọ in tó fojú kọrọ má ti dé kú wọ́n ní jẹ́ tí wọ́n múnu iṣẹ́ sí kú ẹnìkejì náà ó mú ti ẹ̀rọ ó ní amma ana fa wala uftir èmi tèmi èmi ò máa gbààwẹ̀ láyé ni èmi ò ní sínú o wádá uftir èmi ò ní sínú gbogbo ọjọ́ ayé mi ní ma fi gbààwẹ̀ kí ni wọ́n ṣe jẹ̀má mọ́gbọ́ o èyàn tó lọ́wọ́ ọmọ kí gbogbo orun kí nẹ́fílà kí ní ṣe ẹ̀sìn àbí ẹmọ wo ìwọ́n ni èyàn máa ń o wallahi èyàn máa ń sínú ọ̀nbára rẹ̀ nínú náà nígbàtọ́ bá ti ń sin wàhálà ni ó ní èmi o

anebi o ànábì wà n'ule ó bí sí kọ̀fẹ́ jáde sí wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tánàbí gbọ́ ẹ̀ báyìí ni a ah, antumul wa kaza ànábì ní sẹ́ ẹ̀yìn lẹ́sọ báyìí lẹ́sọ báyìí awara sobe bẹ́ẹ̀ ni àwọn aláṣọ bẹ́ẹ̀ wọ́n rò pàdé ìfẹ́ yín àwọn sẹ́mà kìsáyìn lẹ́sọ báyìí lẹ́sọ ni a ah. ànábì ni amma ana akhshakum lillahi wa atqakum sẹ́rẹ́ mi tẹ́ ń wò yìí mo bẹ̀rù Ọlọ́run ju gbogbo yín lọ mo sì páyọ̀ Ọlọ́run bá ju e lọ ẹ̀ẹ́lẹ́lẹ́ mi

àti torí àwọn obìnrin tó yẹ pé kọjọ́ ọ̀yàn fọ́nkọ́ wà láàrẹ́bìnrin ti tàbí ìbá méjì ẹkú ọ̀yẹ̀ kí n dáná sun yìí ni kí n ju yí mọ́lé kódà anẹ́bì lóhun ti gbèrò bẹ́ẹ̀ pé òun ni kan sí ìkọ́mà wọ́n wà ní kẹ́nìkan lídì òun wà kú àwọn èèyàn kan pẹ̀lú òun àti dìsẹ́pẹ́ káwọn lọ́mọ súnlẹ́mọ̀ ni wọ́n fi ń di wòlíì yàwọn bá ti rí sẹ́mọ̀ ti pẹ́

wọ́n lábẹ́ bí máa ń ṣe bẹ́ẹ̀ ní gọ́rù ìhìrọ̀ ẹbá náà bí máa ń lọ sí gọ́rù ìhìrọ̀ a ní ń gbà òun ni ọlọ́run tí ìgbèdè lójíṣẹ́ kejì sí islam ń gbà yẹn in tó fún wa ẹ̀rí in tó gbà bá nàbí ṣe nínú islam ní tó bá ṣe lẹ́yìn tó náà bá nìkan gbèdè lójíṣẹ́ àbí ìwọ́n náà ní gọ́rù ìhìrọ̀ àbí sáré bí sí lójíṣẹ́ ń gbà tí ń ṣe lọ tó ni àwọn irú àwọn irú tó

àṣejù ó nìyẹn kí ni anẹ́bí ṣe anẹ́bí kọ fún ẹlẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹ gbọ́dọ̀ jẹ́ orílẹ̀ ìwò ìyẹn jẹ́ lákọ̀ọ́kọ́ nínú àwọn ìran àṣejù tí àwọn tí àwọn sọ̀hábà náà ṣe lásìkò wọn ṣùgbọ́n tánàbí sọlọ́sọ́ ti gíní tó kọ̀ fún wọn lórí ẹ̀ fún wọn gbọ́dọ̀ dẹ́wọ̀n wá ìran ẹlẹ́ẹ̀kì irú ẹ̀rí mi tó tún jọ nínú àwọn sọ̀hábà tó pàtàkì tó gbé tàbá ń ka àwọn sọ̀hábà bọ́ sí lọ́lá tó a lè ṣe ka 1 to 20 agbọ̀rọ̀ ká Usman bin Maz'un agbọ̀rọ̀ kama Usman bin Maz'un ìyẹ́ gbọ̀rọ̀ kama ẹni yìí òun náà sàṣe ju pé ń ṣe tabatul ó ti fẹ́yàwó kọ̀ wá ní súnmọ́yàwó rẹ̀ kí ló fà ó rí pé ìyàwó ìmọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó àbí ma yà sí ìyàwó ìmọ̀ yà sáwọn ọmọ

kí wá ló ṣe ọba dìsáìdì pé òun fẹ́ ṣe rahbaniya òun ò ní súnmọ́ ìyàwó má ìyàwó rẹ̀ wá lọ sí àbẹ̀wò sí yàwó Aisha radiyallahu anha yàwó Aisha wá rí wípé gẹ́gẹ́ bí àládà obìnrin ni pé obìnrin láìkì ọ̀ṣọ́ àbí obìnrin a máa sóge obìnrin a máa ṣọ̀ṣọ́ ìyàwó Aisha wá rí pé ìyá yóò ṣọ̀ṣọ́ gẹ́gẹ́ ni à

ìgbàtà náà bí wá gbọ́ ààrẹ bí wá pẹ̀ Usman bin Affan kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ọ ó ní bára yìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ anábi sallallahu alaihi wasallam lẹ́sẹ̀kẹsẹ̀ rẹ̀ anábi kọ̀ fún pé ilé tó ṣe yìí yà lọ jáwọ́ mbẹ̀ láti òní lọ nínú ni sọ́hàwàlálá ẹ̀rí pàṣejù ni nínú ilé tó tún jọ bẹ́ẹ̀ nínú ọ̀ràn àṣejù táwọn sọ̀hábà ṣe lójú ayé anábi sallallahu òun náà ni alwisol ká máa gba àwẹ̀ bíríbírí àwọn sọ̀hábà gba alimamul bukhari dẹ̀ mú wá nínú sọ̀híhù wọn wípé náà rasulullahi sallallahu alaihi wasallam alwisol anẹ́dùkọ bá wọn sọ̀hábà pé ẹmọ́ máa gba àwẹ̀ àgbàyípo tí yọ gbàrẹ ọjọ́ méjì tí ò ní jẹsàrí tí ò ní túnú àrẹ́bì ní kẹwọ́n mọ̀gbà àwọn sọ̀hábà wọn sọ bá nẹ́bí pé ìnẹ́kàdà tí wọ́n sì anẹ́bì wọ́n rẹ̀ láti jọ ibi wọ́n rẹ̀ mọ́ ń gba àwẹ̀ anẹ́bì anábi ni inni lastu ka aihatikum ẹ̀ kọ́sẹ̀ mi bí yíò ní torí pé ní ọjọ́ yín inni lastu ka aihatikum anábi ni bí mo ti rí kẹ́ẹ̀rí èmi ò rí bí ti yín ọ̀nà o abitu máa sùn lẹ́ni ń fún ní jíjẹ tọ́lọ̀ọ̀bá ń fún ní mímu nínú ìwáyà mi fa anìbìrí fa ayyukum mitli nígbàtí wà lẹ́nà kọ́sì mi sí dàbí mi nù fa ayyukum mitli anẹ́bíwá ni ọ̀nà tí mo gbà yàtọ̀ sí ní ẹ ẹ̀ lè kọ́sì mi ẹ so anẹ́bí sọ́lọ́sọ́lọ́ wá kọ̀ fún wọn anẹ́bí ní kọmọ́ gbàmá tó ń ti bẹ́ẹ̀ àwọn sọ̀hábà o wọ́n sì tún lọ gba bíríbírí gba kan

ìrẹ́ ní kí a máa ṣe àṣejù kọ́mọ go deep nínú katọ́nà ọba ní kẹ́lá ti ní kí a má gbẹ̀dù rẹ̀ jì kí a má wá sí tààmùkùn mẹ́ arẹ́bìnrin kí táwọn tí ń ṣàṣejù nínú ìbádà tó ń fi ìbádà wọn lẹ̀ ìyìnbá jí ó sú yí bẹ̀ ìyìnbá ṣe wùsọ́ọ̀lù so ẹ́rí pé kí ànábì sallallahu alaihi wasallam ṣe fún wọn ànábì kọ kọ òun náà lẹni tó lóun ma gbà rẹ̀ tó dúró sínú oòrùn ó sì lóun ní bẹ́dà nǹkan sọ̀rọ̀ ẹlẹ́ ni àfáwà Abu Isra'il hadith ibn Abbas nínú Sahih Bukhari kitabul aiman wa nuzur tí ẹlẹ́ ìdí se lérí wípé wọ́n ma gbà rẹ̀ òun ò òun ló fi sáwẹ̀ yìí yóò máa gba àwẹ̀ lẹ́ni tó dúró sínú oòrùn yóò máa gba àwẹ̀ lẹ́ni tí ọ̀bẹ́ni kankan sọ̀rọ̀ takọ́rùbá ilẹ̀ lọ ipò fi ń súnmọ́ lọ́wọ́ bá ní àbí àbí fi ń sèré pè ní ibi ń súnmọ́ lọ́wọ́ ní bákan náà òun ò ní jòkólẹ̀ kí lọ nẹ́bí sọ́lọ́sọ́lám ṣe ìgbàtà nẹ́bí sọ́lọ́sọ́lám tó ju Abu Israili ní ilé tó ṣe bá rárá ní Musa Ah, àrẹ́bìnrin ẹlọ pálásẹ̀ o gbogbo ilé tí ń ṣe ò sínú ẹ̀sìn o kí àrẹ́bì sọ àrẹ́bìnrin ẹni kọ́ lọ bọ́ síbògí ẹni kọ́ jò kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ma báyàn sọ̀rọ̀ amẹ́kọ́ complete àwẹ̀ rẹ̀ tó lérí kò ń fẹ́ gbà fọ́lọ́wọ́ bá àmọ́ gbogbo ilé ìtọ́jẹ́ bí díà nú ẹ̀kọ́ ṣe kíni kó yọ dànù gbogbo ilé ìdá ló túmọ̀ sí pé àárín àwọn sọ̀hábà náà tí àwọn náà tásìjú fẹ́ gbé wọn tásìjú gbé wọn láti wà náà bí sọlọ́sọlá mẹ́ta náà bí sọlọ́sọlá ṣe kíni o ànábì kọ àwọn àṣejù yìí fún wọn kí wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn eléyìí làwọn ń ṣe lónìí àìbẹ́ẹ̀kọ́ ni káwọn àbá súnlẹ̀ ń ké fún wa ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ta ní kò sí nǹkan tọ́jọ́ kí wá láti ṣe ìbá ń ṣe lọ́ọ̀bá náà ni ìbá ń ṣe ìbáadà ni kò ìbá ní sí yìí ilé ìlànà ara àwọn ọ̀nà tí ṣe tọ́ mọ́ ń gbà mú rẹ̀ nìyẹn ló fi jẹ́ pé àwọn àfáà jẹ́ kó yọ pé oníbídà láyé wọ́n ní àbáwà Sufyanu Thawri ó ní albídà àti ahabbu ila iblisa min al-ma'siyah bídà tẹ́wọ́ yẹn èṣù láìkẹ̀ jù ẹ̀sẹ̀ lọ lè annal ma'siyata yutabu minha tó rẹ́ni tí mú títí ṣe sínà tí ń jalè ọmọ pàgbùrú lòun ṣe yóò dẹ̀ túbá kó mẹ́ walbid'ata la yutabu minha lè annal ma'siyata yutabu minha walbid'ata la yutabu minha àmọ́ bídíà àwọn èèyàn bẹ́ túbá mẹ́ o ẹ̀sìn ló láwọn ṣe o àbí yá à ń sinlọ́run wọ́n ni a mọ́ sinlọ́run mọ́ kò sẹ́ tó ní a wọ́n ni a mọ́ sàlátù mọ́ ni

ilé ìbáyìí lára àwọn àṣejù inú ẹ̀sìn ló fi jẹ́ pàdánì sọ́lọ́sọ́lọ́m sọ inú hadith tó ẹgbó ti gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo wa yẹn hadith àṣejù náà ni kò yíra ẹ̀dìsì anábì sọ́lọ́sọ́lọ́m sọ wípé man ahdatha fi amrina hadha ma laysa minhu anábì ni gbogbo ẹnikẹ́ni tó bá dá àdádálẹ̀ ìbádà tó yẹ kóhùn kú rẹ̀ lọ́kàn ró àbẹ́yìn ẹ̀kẹ́ lóòrò ló gbé wá fún fi amrina hadha nínú àlámọ̀rí ẹ̀sìn tọ́lọ̀ bá fi rẹ́ mi yìí ma laysa minhu tí ò sínú tẹ́mi ànábì jẹ́ ń sẹ́fún yí fàwọ́ rọ́dì ànábì dáadáa padà sí ni ọlọ́run ní ìgbàwó nítorí ẹ̀rọ jẹ́ sí pé a rí inú àwọn èèyàn lásìkò àwọn tàbíì ó ń kírun mọ́sálásí ìran náfílà zuhur ó wá ń kí lọ gbá kò kí lè lè dánàbìnrin kákí ìkánà àgbà fà mọ́sálásí ilé tó ń ṣe yìí ilé yọ̀dá àà oní tí ma ń súnmi náà rẹ̀ gbogbo nǹkan ní kí ní sẹ́ ọlọ́ọba yìí kírun tó jẹ́ àgbẹ́ kírun àrí sí dínú ní kí à ó ní inna Allaha la yu'adhibuka ala as-salah walakin yu'adhibuka ala khilafi sunnah ọlọ́ọba ò ní fi àjẹ́ torí tó ń kírun àmọ́ torí pọ̀ ń yapa súnnà lọ́lọ́wọ́ fi àjẹ́ olé lórí ilé tó ń ṣe yóò sínú súnnà àti bẹ́yàn bá ti ń ṣe nǹkan tó yapa súnnà ọlọ́ọba gbogbo eléyìí àṣejù ni gbogbo eléyìí pátápátá ìran àṣejù tó yẹ kí èèyàn jìnà sí ni ìmọ̀ ṣe bídà nú ẹ̀sìn àṣejù ni ọwá sí nkẹ́kẹ́ láyé lónìí nínú àwọn òròrí táwọn èèyàn ń ṣe lónìí irú àwọn òròrí tàbí àwọn èèyàn fi ń sẹ́lọ́ ọba tí ò bá ìròrí tàbí sọ́lọ́sọ́lá mú àfikọ́jẹ́ bídà kí lọ́fà nítorí pé wọ́n fi ìròrí yẹ wọ́n fi ń ṣe ìbádà wọ́n fi ṣe

àbí ní ọ̀rọ̀ sísọ àbí ní iṣẹ́ ṣíṣe tí ò wá sí ẹ̀rí kankan nínú Al-Qur'an àti súnnà wípé nǹkan yẹn ọba ẹ̀sẹ̀ náà bá mú tí yẹn wá ní àdìsọ́nà pé nǹkan yìí gan òun lọ́dá wallahi bídá àníyẹn so kọ́nà bà lè kíra kọ́dà ń kó sọ wapó mẹ́ eléyìí báyìí nínú àwọn àpéjúwe tá a lè torí mú wá lásìkò Ànábì sallallahu alaihi wasallam nínú àpéjúwe tá a tún ó làpéjú àwọn Khawarij anábi sọ́lọ́sọ́lá náà sàlàyé àwọn náà pẹ̀lú àṣejù so yíra ní sí yìí nínú àṣejù wọn onípa anábi sọ́lọ́sọ́lá jẹ́ kó yọ wípé anábi ní àwọn wọ̀nyí kọ́ o anábi ní yaqtuluna ahlal islam wa yad'una ahlal awthan anábi ní wọ́n ma pa àwọn kèfèrí wọ́n ma pa àwọn mùsùlùmí wọ́n dẹ̀ fi àwọn ẹlẹ́bọ́lẹ̀ wọ́n ní dọ́dọ̀ wọn àwọn mùsùlùmí gan òun lọ dáwọn wọn àwọn mùsùlùmí gan ló mọ̀ pa àwọn mùsùlùmí náà mọ̀ gbógun ti so eléyìí báyìí nínú àwọn simatu àwọn khawarij ni nínú àwọn ìròyìn àwọn khawarij tí Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé ni nínú ìròyìn wọn bákan náà ó ní al-khuruj ala al-hukkam ká máa jáde lé àwọn olórí lórí gẹ́gẹ́ bí Dhul Khuwaysira at-Tamimi ẹgẹ́ bó yẹsẹ tó jáde lá Ànábì sallallahu alaihi wasallam tó jáde lábẹ́ tọ́ à Ànábì sallallahu alaihi

ilé tó yẹ pé a rí ọ̀gá wọn lásìkò ànẹ́bì tó ń pè ní zulkowé síran àtẹ̀mímì so ilé ìbáyìí nínú àwọn díẹ̀ nínú àwọn ẹ̀rí tó wá fún àṣejù lásìkò ànẹ́bì sallallahu alaihi wasallam yẹn so lè ìdọ́fàtàn káfí kún àwọn ẹ̀rí tá a ti mú wá nípa àdìsù ànẹ́bì sallallahu alaihi wasallam tó sọ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣàṣejù nínú ẹ̀sìn ó ti parun àti àdìsù pé gbogbo ẹnikẹ́nìkan ò ní lórí ọ̀rọ̀ ìmọ́sàtẹ́jù yìí anábì sallallahu nígbà tó gbé àwọn èèyàn méjì dìde náà sọ̀hábà kan lọ sí dáwà fáwọn tí wọ́n kí ṣe mùsùlùmí kí lábẹ́bì sọ fún wọn anábì ní tẹ́ bá fún wọn ní ròdùnú ni wala lè wọn ẹ̀sìn fún wọn ní ròdùnú wala

wàlá tu'assiru Ànábì ní ẹ má le pẹ̀lú wọn débi wípé kódà nígbàtí a rí lásìkò Ànábì sallallahu alaihi wasallam ẹni tó fẹ́ máa lo ilé kókó márùn ẹ̀ kí Ànábì sọ fún Ànábì ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ànábì ní kó jẹ́ oníyàwó Aisha radhiyallahu anha àwọn Yahudi kanú wá bá Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní assalamu alayka ya Rasulallah assalamu alayki

anẹ́bì ní ọlọ́run ọba àdékẹ́lá máa fún ẹ̀dá lóore gbogbo téèyàn bá wá ọlọ́run ọba máa fún yàn pẹ̀lú rí téèyàn bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa la yóò àti àìlẹ̀lùrùn ní tí ò ní fún yàn láìlá téèyàn bá mú kankankan ibi kí ẹ máa ti kankan kí ẹ máa ṣàṣejù oore tọ́lọ̀ bò ní fún yàn láyé ọlọ́run ọba máa fún yàn téèyàn bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so yíba ní sí kí lálẹ́ bí n sọ fún yàwó àìṣà yẹn ìmọ̀ máa ṣàṣejù ìmọ̀ lẹ̀ pẹ̀lú àwọn èèyàn kódà bí èèyàn ṣépè lé ọ àyíbáwọn èèyàn ṣépè lé àmẹ́bì yìí

bánẹ́bí sọ́lọ́sọ́lá bó ṣe báwọn èèyàn lóore báwọn àbá súnnà sí máa ń báwọn èèyàn lóore láì kó dàdé ní wípé ìgbàtánẹ́bí sọ́lọ́sọ́lá tọ́lọ sí tọ́rì wọ́n lè ànẹ́bí sọ́lọ́sọ́lá lókò ní wàláhì tẹ́bàjọ kó wọ́n lẹ́yìn lókò ìwọ náà kẹ̀ ti ẹ̀gbésíra pé ẹyọ ẹnìkẹ́ ọlẹ́ ẹmọ òkò tó bá báyẹ̀ tàlòkó ti bá rí bí tẹ́jì lẹ̀ lókò yìí <laughs> wà láì oko èso ọmọ yàrá òkó burú gan kò síbi tó ti báyẹ̀ tó tẹ́yẹ̀ sọ pé ọlọ́run ní kọjẹ́ bí <laughs> wà láì kò tó ti báyẹ̀ tó dá kí wá gbogbo tí ànẹ́bì fi tẹ́jẹ̀ fi bo

kó gbé kó fi pa wọ́n rẹ́ pátápátá kí là nẹ́bí sọ tó bá jẹ́ pàwà alábáwà arúgbò yìí kí là sọ àkẹ́kúdànù mẹ́rẹ̀káì àwọn tẹ́lẹ̀ nẹ́bí lókò àwọn òkú ní o àwọn eléyìí ó sòfò ní o tí mo nira ìdánẹ́bí sọ lọ́sọ̀rọ̀ sí pé à pípò ń fẹ́ kọ́lọ̀ ọba àlejò lákọ́yọ nínú àṣìláàbù wọn nínú àwọn àrọmọdọ́mọ wọn àwọn tí ó mọ̀ sí lọ́wọ́ ọba tí ò ní ṣẹbọ pẹ̀lú lọ́wọ́ ọba rárá ló ń fẹ́ kọ́lọ̀ ọba yọnu wọn eléyìí báyìí ń túmọ̀ sí ìnísùúrù ànẹ́bí ilé tó ni abẹ́ẹ̀mọ̀kọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ ni bára ìbá bẹ̀ náà ọba lé wọn lórí tó bá parẹ́ ànẹ́bí ọ̀jẹ̀bí abẹ́rùkọ́ jẹ̀bí ni

àbí nǹkan tí ma ń fa àṣẹ ètò nínú ẹ̀sìn ọlọ́wọ́n ba ilé tó ẹgbẹ́ tí èyàn bá fi lè gbìyànjú tó bá ti lè móríkọ́ kù nú àwọn àlámọ̀rí wọ̀nyí so irú ẹni báyìí pẹ̀lú òkú ọlọ́wọ́n ba ó ti móríkọ́ kù bí àṣejù nínú ẹ̀sìn nìyẹn náà nínú àwọn nǹkan tí ma ń fa àṣejù nínú ẹ̀sìn alákọ̀ọ́kọ́ kílátùl fíkì fìdí kí tó ẹ́ pé ìgbàgbọ́yé rẹ̀ nú ẹ̀sìn kéré gan gbogbo ẹni bá yẹ pé àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kéré gidi gan irú ẹni báyìí ó lè fà kó sàṣe jù ó sì lè fà kó sàṣe tó àìbẹ̀kọ́ ni ẹni gbogbo ilé táwọn sọ yìí àìgbàgbọ́yé ẹ̀sìn àwọn èèyàn òun ló fà tán fi ń ṣe dídá aw akhadhu al-ilmi ala ghayri nahjin salimi àbíkí yẹn lọ gba ìmọ̀ lójú ọ̀nà tí ò o ó a tó tọ́ tó lẹ́yìn lẹ́mọ̀ ìwọ̀n pé à wọ́n ní ẹ̀kẹ́ wọ́n sọ pé kí ìmọ̀ yẹn kéré àwọn ti wá nímọ̀ tọ́pọ̀ àwọn àfáà yẹn nímọ̀ tọ́pọ̀ tó tọ́ àmọ́nà burúkú náà ti lọ na ni máa ń dàmú yàn inú kí ma rẹ kéré àbíkọ́ manhaj

tíra lámù dúrì mansur ó ní límà dúrù mansur kódà kò ní túnmà kò sósùnmà tó wà ní sọ́rọ̀fù límà dúrù mansur lámù lámù jamiu ni lámù jamiu wá ní límà límà báwọn wàláyé gbọ́rí láyé límà dúrù lámù dúrì lámù jamiu jamiu dúrì mansur yẹni pé alúlù tọ́fọ́ká àwọn nǹkan àlùmọ́nì tọ́fọ́ká kákójọ

jàbàlájì yàyàkúyà mọ́ fọ́nà bàbúra irú nǹkan báyìí ìmọ́ ń kó bá yẹn gan kí yẹn lọ máa gbàmọ̀ lọ́dọ̀ ẹni tí ó tọ́ sí kí yẹn gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn tó ẹgbóhun gẹ́gẹ́ fún rẹ̀ òkè ní sí àwọn ìpìlẹ̀ kéwú gan gan ni igbagbo ẹlẹ́ẹ̀kejì ní pé kò tún símà so irú wọn báyìí tí ó sì bọ́ta tí wọ́n mọ̀ pè yẹn kèfèrí pẹ̀lú àwọn ẹgbẹ́ tó yẹ pé kò sẹ́ni kankan náà lúmẹ̀ ya pè yẹn kèfèrí lórí ẹ̀ nínú ní a máa sọ pé ma anzalallah láì ṣe fọ́ sí ọwẹ́ ya ẹ̀ láì ṣe yàtọ̀ ó gbé ìlàdù e Islam tó hakama tó lo irú ẹni báyìí kí nírú àwọn nǹkan tó kó sí àbí kí nǹkan tó dì sọ́kàn tó fi serú nǹkan báyìí àwọn tàfàsílì yìí ń bẹ lọ́dọ̀ alùsùn wal jamaa ẹ̀rí dẹ̀ ń bẹ fún gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀rí ń bẹ fún lẹ́yọ kọ̀ọ̀kan kò yí báyìí sí kódà ni kíyàn máa sọ pé ma anzala Allah láì sí tafsil láì sí mùsùlùmẹ́ tó wàláhì àwọn wọ̀nyí kó sí kí a máa dájọ́ pẹ̀lú òfin míì tó yàtọ̀ fófin Ọlọ́run bá kí a máa fi òfin míì tó yàtọ̀ fófin Ọlọ́run bá dájọ́ so wọ́n ló gbé yẹn jáde kónú Islam láìsí fọ́síwẹ́wẹ́ lórí ẹ̀ láìsí yàtọ̀ láàrin lágbájá àti tàmẹ̀dùn àbí làkàṣègbè lórí ọ̀rọ̀ náà kò yí báyìí ti rí pé láìwòye sí pé kílé ojúpẹ̀nà owó lẹ́ni fi ṣe irú nǹkan tó ṣe yìí ẹni yìí tí ẹ̀ ojúpẹ̀nà owó àbáwọn ojúpẹ̀nà owó lẹ́yìn lè fi fi nǹkan míì dájọ́ pẹ̀lú tí yẹn lè fi fòfin mí ìdájọ́ àtọ̀ fún ọlọ́wọ́ bá tí ó mọ̀ ìdájú kúfùrù nù ṣẹ̀ríà àwọn ojúpọ̀nà wo lè yẹn lè fi dájọ́ tí ò ní dájú kúfùrù fún yẹn kò yí báyìí nìsìn tí ó lè báyìí nínú àwọn nǹkan tó yí àwọn yìí tí wọ́n máa ń ṣe ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn

tí nígbà yẹn ni wà lè jọ ta ló ṣòdodo náà méjèèjì nígbà tó bá ti fún làkà ìwọ̀n sójú ọ̀nà kan tí wọ́n pé wàhálà ó ti kódà mú bá wọn nìyẹn wàláì nígbà tí èyàn bá rí nǹkan méjì ní ọmọ pé kádà jù kan lọ o bẹ́yàn bá ní ọ̀rọ̀ wa in tọ́nà bá ti sànú àwa ó ní pé aláwọ̀ afá súnà tọ́pọ̀ gan tí imam ahmed bá ṣe mistake lórí masala kan imam malik yọ correct tí imam malik bá ṣe nǹkan mẹ́rin pọ́ lọ́dọ̀ Imam Shafi'i ọ̀dọ̀ Imam Abu Hanifa lánàá ẹ̀dá kò tó bá rí pé Imam Malik ní kàlàfà wa Imam Ahmed ó túnbẹ̀ pé gbogbo tí Imam Malik bá rí pátálà wà náà ma rí ẹ̀dá kò tí gbogbo ọ̀rọ̀ tí Imam Malik wá sọ pátáláyé lọ́kọ̀rẹ́tì ni tí gbọ́rọ̀ tí Imam Ahmed sọ pátáláyé lọ́kọ̀rẹ́tì ni tí gbọ́rọ̀ tí Imam Shafi'i sọ lọ́kọ̀rẹ́tì ni àmọ́ nítorí pé à ń katele à ń ah, mistake ní ilé báyìí àbá ìlọ́kọ̀rẹ́tì nígbà tí wọ́n bá sọ pé wà

نعم إليك الابتعاد عن العلماء وجفوتهم وترك التلقي عنه كان يا باي أني دفان واسي أما فقنا نسيوا tawani wọn sí ọ tawani wọn sí ọ nígbà tọ́lọ̀ bá ríjọ́ pé fásàlù àrẹ̀díkírí in kuntum la ta'lamun tọ́lọ̀ bá ní kẹ́ lọ máa bèèrè lọ́dọ̀ àwọn àfá tí wọ́n láàbà kọ́ ní wọ́n rán sí ọ torí Bukhari tọ́ nká àfáà ní o òsìláfà kan náà sí ọ ẹ mẹ́jẹ kọ́ tẹ̀yìn ìwọ́n ní wọn ráàbá sí wa àlégbòrò àfá òun sì ń sọ̀rọ̀ fún yẹn sí nígbà tó bá mọ̀ pa nídìí àfá kí ló tó jókòó sílé rẹ̀ kọ gbé kùránà tàbí ìsànábì mọ́sẹ̀ gbé àdísì torí mọ́ ni ó ma kùránì

òun náà tó jókòó sí síwájú rẹ̀ tó jókòó síwájú ẹ̀tọ́ dánú síbẹ̀ sí bá fáà ló pé òun ajánẹ́bì ni ẹ̀ẹ́n mẹ́rin wá fún wa àwọn ìmọ́ mamadi náà mẹ́rin orí yìí ti dàrú wàláì ẹni mọ́ wò pé sáwọn kí ń gbé sí làkáyè ni ìgbà tí wọ́n ní jàbàtà ọ ni ókè náà náà tí sọ́rọ̀ náà wọ́n sọ ókè àwọn wa náà tẹ̀lé jàbàtà nìkan ní tẹ̀lé rí sí mọ́ ń ṣe báyìí sí mọ́ ń ẹ̀yìn òkín mo jí máa ń sọ fún yín pé ẹ má jẹ́ ọmọ sọ fún yín pé èyí fi làkáyé sẹ̀sìn no èyí má ń fi làkáyé sẹ̀sìn kìí fi làkáyé takẹ̀sìn ni bẹ́ẹ̀ bá ń lọ wá àti ẹmú làkáyé dání ah, ọlọ́wọ́ bá ọba wọn kíkà sọ̀rọ̀ àfàwọn tó bá ní làkáyé lọ́lọ́wọ́ bò fi lẹ̀sìn bọ́ wèrè lọ́rùn lọ́lọ́wọ́ bá lẹ́gbẹ́ ló fi gbẹ́sìn kọmọ kékeré lọ́rùn torí kò sí làkáyé kíyẹ̀ ká wá ní kọmọ gbé sí làkáyé má fi làkáyé takò ní má fi làkáyé gbọ́yé kò yé báyìí nísìn gbogbo àwọn nǹkan tó fi dààmú wọn nìyẹn kí ẹ mẹ́rọ ẹ àwọn fáà lè lòó alẹ́ lọ́rọ̀ wọn yóò wà láàrin lọ́rọ̀ àbúwẹ̀rẹ̀ rọ̀ owó sì máa mọ́rọ̀ tí wà láì ìdí ń dàtà àbúwẹ̀rẹ̀ rọ̀ ó sì fi ti ẹ yẹn kábára méje yẹn náà méje àbúwẹ̀rẹ̀ rọ̀ ló ah, <laughs> sí alẹ́ lò ẹwà ti kókó ẹ̀ ti fúra mọ̀ pé eléyìí báyìí ju kó làkáyàwó sí lẹ́kùn mágolo wàláì yóò máa ní ẹ̀ẹ́sẹ̀ ríná so àbá súnà ní tòótọ́ ṣùgbọ́n àlè tẹ̀lé suna sáláyì mọ̀káláwà tẹ̀lé in ti máa ń pa àṣejù al-ibti'adu kí kò yí báyìí nísìyí kí a máa fojú àìlú ó dédé wà wọn àfà wàláhì ẹ̀dà aláṣẹ jùnú ẹ̀sìn ẹ̀dà aláṣẹ jùnú ẹ̀sìn bákanáà wàtàkì tàlákì anhum kámọ́ ma mẹ́sìn látọ̀rọ̀ wọn wàtìdá ibihim kámọ́ ma kọ́sẹ̀ wọn eléyìí báyìí eléyìí tí mo ń kà fún ọ wal ìlàjì òun wọ́n pè tíra yẹn yẹn ni pé ìsàṣejù inú ẹ̀sìn àwọn sábàbí wo ni máa ń fa àti kí ni ìwòsàn rẹ̀ tíra àbáwà Dr. ak Abdulkarim al-Ak àwọn ni wọ́n ṣe àwọn náà ṣe tíra yìí usadul akida ni wọ́n ní Jami'a Riyadh so agbàfà súnnà ni wọ́n wọ́n sì ń bẹ láyé ìdìsìn kọ́lọ̀bà ní kákí wà sọ wọn so àwọn náà ń sàlàyé lè báyìí kọmọ́ rò kí bọ́yá ọ̀rọ̀ ara mi mú ń kà fún ẹ o lè lọ́rọ̀ àfáà lélẹ́yìn náà kò yí báyìí nísìnyí tèmi wọ́n mọ̀ bóyá ọ̀rọ̀ aláìmọ̀kaníkí máa kà fún kò tí ẹ̀ yé mi

wa ulil amri minkum inú àwọn tọ́lọ̀ ma ní ká tẹ̀lé ni wọ́n wà ọlọ́ọ̀bá tó bá yẹ tó bá ń dápadà sọ́dọ̀ ànẹ́bì ni nígbà tí ó bá sídà ànẹ́bì láyé má tó bá dápadà sọ́dọ̀ àwọn àpá nù wọn ni àwọn tó yẹ pé ní àlámà ulil amri àwọn tó yẹ pé àlámà rí ẹ̀sìn yìí wà lọ́wọ́ wọn tọ́lọ̀ bá lè kí lẹ́gbẹ́ kọ́ lọ́wọ́ tó bá ní dápadà ni sọ́dọ̀ wọn ni la'alimahu alladhina yastanbitunahu minhum ọlọ́ ní pa ìdájọ́ wọn lórí àlámà rí tó bá ṣẹlẹ̀ àbí nínú ìdájọ́ ṣẹ̀ríyà ọlọ́run wọn bá nímọ̀ nípa tó yẹ kásí sálàmọ̀ rí náà ń dáwà padà sọ́dọ̀ àwọn olùmọ̀ so ilé ìbáyìí ní ṣókí nìyẹn so àwọn nǹkan tí àwọn ní ṣókí nínú àwọn nǹkan tí yẹn lè ní lára àbínú àwọn sábàbí tí máa ń fa alhuluwu inú ẹ̀ lélẹ̀ báyìí so àsìkò wá ti lọ gan insha Allah ta'ala ilé so kọ́nà bá ní kẹ́lá kọ́nà kí ó sàmì wa ilé ìta gbọ́ yìí kọ́nà bá ní kẹ́kọ́ fi wa la ilaha illallah kọ́nà bá ní kẹ́kọ́ fi sábàbí aburú fẹ́ nìkọ̀kan wa so ilé ìbáyìí so ìgbìyànjú ni so àwọn àwọn àyímà wa àwọn àfá wa tán wà ládùúgbò yìí so wọ́n ma tó ṣe àlékún ó tó ma ṣe àlékún àlàyé lọ fún wa lórí ẹ̀ torí pé tọ́pìkì yẹ́ sẹ́ntà lè discuss lójọ́ kàtàkàtàkẹ́ kò yí bá ní sí yìí so pàápàá jùlọ ní tó bá jẹ́ pé àwọn onírújú lèyàn bá ń bá wí tẹ́ bá ti ń gé wọn lọ́wọ́ bí wọ́n ti mọ̀ bọ̀ ká bí báyìí tẹ́ bá ti ń mú wọn bí wọ́n ti mọ̀ gbà bí ìṣẹ́yọ àti gbogbo ọ̀nà tẹ́ bá máa ń sásíkẹ̀ bí pátápátá so yí bá ní sí yìí so eléyìí báyìí ní kẹta ń ṣe fún wọn ní sabon line so ibà ní sìn yìí tó yẹ sí pé every every Wednesday every Tuesday and Wednesday so òun la fi ń dí gbogbo àyè yẹn kò ibà ní sìn tó yẹ sí pé gbogbo bí tó bá wù kan wulẹ̀ sá sí pátápátá so à ń gbìyànjú àti di torí pé ọ̀rọ̀ ẹyọ kan ọ̀ràn àwọn pípù yìí wallahi onífẹ̀ẹ́ nú ni so gbogbo ẹni tó bá dẹ̀ ti mọ̀ wọ́n yóò mọ̀ pé bá ṣe rí nìyẹn so kọ́lọ̀bà lè kákọ́dà ń kó fi wọ́n mọ̀nà kọ́lọ̀bà kó fi àwọn náà mọ̀nà gbogbo ọ̀nà tá ń gbà sí àṣejù kọ́lọ̀bà lè kákọ́dà ń kó sọ àkú ń bẹ̀ gbogbo ọ̀nà táwọn ń gbà sàṣètò kọ́lọ̀bà kó sọ àkú ń bẹ̀ so kọ́lọ̀bà kí o mọ́ sí wá ní ẹni tí yóò pàdé ọlọ́wọ̀bà lẹ́ni tọ́lọ̀bà lè kẹ́lá bínú sí wàlálá ìlàìlàlá nínú àṣejù òun náà lélẹ̀ tí wọ́n tó ṣe nínú Ìlọrin láti wọ́n bẹ̀rẹ̀ láti bí ìjẹta àbí tí wọ́n rìnrìn àmọ́ ni wàláì kò yí so ẹ máa rí ibi tó ti ń pe àwọn táwa níran kàpẹ́ nire ni wọ́n pàtí ẹ̀ pọ́jẹ̀ jẹ́ o ń gbà táwa gbéṣẹ́ wọn wò àkásí ẹ̀rẹ́rẹ́ kan mọ́ wọn lọ́wọ́ rí àwọn tẹ́yìn níran kàpẹ́ nire ni wọ́n kí ẹmọ wá tàti Ghana kọmọ tàti Senegal àti Kano Kaduna kọmọ wá rìn káàkiri lórí kíni lórí pé kẹwàtún sọ òǹgẹ̀gẹ̀ mọ́ òǹgẹ̀gẹ̀ ti kú ọmọ rẹ̀ kan ní wá ń bọ̀ wọ́n pẹ̀lú أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا جزاء kíláàsì àwọn tí a rìkọ̀dù wọ́n tó rọrùn fún pẹ́pàdà síbẹ̀ o torí pé nínú mọ́jẹ̀mú ọ̀rọ̀ sísọ alábàárà ní gbogbo wa àfọ́wọ́n tó gbàmà pé fún ìtún tó sọ̀rọ̀ torí àsìkò ìgbérin lẹ̀ a sì sọ tàbí tí ò lè gba tí jọ́ ẹ̀yàn tó lọ́ bàbá ọlọ́run tí ò ní gbà lọ́wọ́ nínú ẹ̀yìn so our time conscious tó dàbí pé bóyá stop wọn àti nítorí àlàáfíà táwọn ló lè mú kankan kí èdè tó balẹ̀ kọ́kọ́ wá lè sọ àmọ́ bí that time káàkà àwọn ètò wa fún yín nílẹ̀ ni àwọn ìmọ̀mù wa ní mọ́sálásí yẹn wọ́n ṣe tààlì láàrin ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ lógún mẹ́wàá sílẹ̀ lógún tó bá ti wá ṣe tẹ́ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù tó bá ti di quarter after one ara mi tó ní wọ́n pè ní àyè one thirty náà ni pákíọ̀ wọ́n gbà náà ti ṣàdọ̀lá àwọ̀ tọ́lẹ́tì aṣọ ni ayẹra ni pápọ̀ anílẹ̀kùn pápọ̀ aláǹfà ní ìlú àgbẹ̀sẹ̀ lórí so nǹkan mú wa níyà ó bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún tẹ́bá wá sọ pé ìbéèrè ọlọ ní òdiwọ̀n ìgbà tí àpá bá fi rí ìdáhùn bá bá fi di kọ́tà àtàwọn owó pẹ̀lú ọlọ́mọsá àwọn abẹ́rẹ́ ìgbàlódé ìyẹn tó fẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأيها الإخوة السلام عليكم ورحمة الله تعالى وبركاته lẹ́yìn kíkí ti ọlá àti ti ọlà mo kí ṣéèkì wa Abdulrazak kejì wò mo kí wọn púpọ̀ kí ní tí mo lè sọ tayọ pé ní ìjẹ̀bá kan bá ọ̀fẹ́ ọ̀ mo lè dúpẹ́ gbogbo àwọn ìjẹ̀bá tí wọ́n ṣe akitiyan jíjòkó yìí tó fi ṣeé ṣe tí a bá wo nípa ìwò tí ì bá ṣe bàbá wa mọ́gàjì tọ́rọ kún gbogbo àwọn mọ́gàjì yòókù ta ìyọ̀yọ̀kọ́ níbí látòrí èmi ìwárò àti tọ́lá ta wà nígbà yìí ọmọdé ní gbogbo wa ìnáhùn fíjìyàtò àmọ́nù bẹ̀rọ̀ bíi wọ́n sí ìnáhùn lọ́kùnrin àwọn ọ̀dọ́ ni ọlọ́run wọ̀nyí níjọ́ wà dá ọmọdé ni wọ́n wọ́n mú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ wọ́n fara ni wọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́ọ̀sá lẹ́kún màdà fún wa alẹ́kún ìdáyà ọlọ́ọ̀sá sí fún wa. Ah, tọ́pìkì tí wọ́n sọ fún wa lẹ́yìn yìí tọ́pìkì lálàyé òun ni àtẹ̀fọ́ àti àbí àlùbùlù kọjá sí pé kí ni o ìkọjá àlà nínú ẹ̀sìn ìkọjá àlà nínú ẹ̀sìn kì í ṣe dúdára torí pé tí a bá wò ó ìkọjá àlà yìí ó jẹ́ kí wọ́n máa fi rẹ́dẹ̀rẹ́dẹ́ tí èsì ahlu kitab wa sunna wọn fi rẹ wà lára ní wọn bá ti rí wọn pàtà yéṣu kúkú wọn máa wá fi ojú àwọn aṣọ̀kún wọn máa fi wo àwa náà nípa ìkọjá àlà léyìí tí òjíṣẹ́ láwọn ọ̀sọ̀rọ̀ bá lọ sẹ́lẹ̀ tó dẹ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ pé خير الأمور أوسطها ìlú fi dára jù nínú ọ̀rọ̀ nínú àní kí èèyàn kó wà ní ìwọ̀n tó wà sí. mo lérò pé ẹni tó gbé máìkì fún mi ọjọ́ kan nínú àwọn tó gbé tí mo bá kọ́kọ́ wá nígbà tí mi sí òun gbélé tẹ́lẹ̀.

dáwọ̀ sún kìtàbọ̀ sún na pípọ̀ ṣùgbọ́n ọmọ tó mú wá ń sọ yìí ìlú òjìwà nínú ẹ̀ wọ́n máa ọ̀rọ̀ báyìí kó ní wa. nígbà tó tó yá tó tó dé àwọn ìkọjá àlàyé tó kọjá àbíjẹ́kù mo wá àwọn ọmọ ìgbẹ́ lóòótọ́ mi ò ṣe ògbó ìlú ṣùgbọ́n ibi tẹ́lẹ̀ yẹn ń fa ìlọ yìí ojú ọ̀nà lòdì ẹ padà lẹ́yìn ẹ̀ torí tó ṣẹlẹ̀ wí tó bá sọ̀rọ̀ títí títí tí wọ́n bá béèrè pé inú tí wà ọlọ́wà tí wọ́n bá bá bá béèrè tí wọ́n bá wo inú tí yẹn ọ̀rọ̀ tó ló wà inú tí ó kó sí ti tó ló wà níbẹ̀ yìí hmm. dídò kẹlùmà dídò kẹlà.

sọ́kọ̀ àwọn ni tọ́ bá tọ́ bá dùn rẹ̀ ọ̀rọ̀ tí ó wà níbẹ̀ khilafu ma qala. afá ìlú ìmọ̀tún lè ilẹ̀ wí yóò dùn náà wọ́n sì bí séyìn wọ́n sì bí séyìn. nígbà tó wá sí bẹ́ẹ̀ lẹ́kìnní kejì ìkẹta wọ́dà wọ́dà ìjọba àgbẹ̀gbẹ̀ àwọ̀ náà ló mẹ́ṣẹ̀ jẹ́wà adẹ̀lọ́mú jẹ́wà náà wà ó sọ fún òkú mẹ́ṣẹ̀ èdè ibi oníká sí náà la sí oníká kàlàkà bóyá ò ti gbọ́ láwọ́ dáadáa gbogbo wa pé kó àbí gbọ́ ó wá tún ṣàlàyé fún wa pé ní muhammed ló ṣe mistake nígbà tó wá ṣàṣìṣe àwọn àti ẹjọ́ ọ̀tà yẹn mú wọn wá òwe kankan mú wa mo bá gba àwọn àbúdọ̀ ìjọ tó ìbàdàn mọ́tò fún mi lórí owó àṣìṣe mọ́ ní ìfẹ́ pọ̀ kankan nínú wáàsí nígbà tí èèyàn ti máa sọ pé ká má sáré àwọn sọ ọmọdé akéèké lọ́sọ̀ gbogbo ara àmì kèbè ní àpapọ̀ bàbá ń sáré àwọn àlékún òun ní sọpọ̀ àlékún sáré àwọn òsì ẹ̀ka àárọ̀ ẹ̀ka àárọ̀ wọn máa wí lọ́dún lọ́sàn-án sáré àwọn àlékún wà àlékún sáré ẹ̀ka àsán wọn máa wí kí wọ́n bá yìí ni tí wọ́n bá rọ́jú yìí ni ẹ̀dá kò sí iná bẹ̀rù islam tó ṣe pé wọ́n ti tẹ̀lé àwọn wáàdì irú àwọn àdánilẹ́kọ̀ọ́ tí wọ́n rí gbà ní wọ́n tẹ̀sí ìjà áyà pé alòkìtàbò súnà ni ní ìjọ ìyọkọ máa rí bẹ́ẹ̀ kéèyàn ọmọ wa sọ pé ẹ má lò síbí ká bá fẹ́ mọ gàrí sọ́kù lára bá fẹ́ mu tí ìsanwó láwọn abímú tọ̀ omi la fẹ́ mu lẹ́sìn olómi la fẹ́ mu kúrò la fẹ́ máa mú ìlọ kọ́dà àwọn aníjọ́ wọn lè gbọ̀gbọ́ wọn lè gbogbo nǹkan tó jọ bẹ́ẹ̀ ọba ní ká sáà máa lò gangan òun sì ń wọ mọ́tò ń wọ bàtà ń dé fìlà ń wẹ̀wù ń lo aago gbogbo eléyìí òun ìṣe bíyà àwọn ọkùnrin wa ṣe àwọn ọmọ mi kún bù kúlùkù ní lọ́wọ́ dúró lórí kúlùkù kúlùkù nígbà wa sọ ìwòsàn ọmọ ẹ kúlùkù bíyà wọlé ní ọ̀sán ọ̀sán ọ̀rọ̀ yìí ojú eléyìí kò ní kankan wọ́n fi jẹ́ ìkànnì ó wá tó délé irú ìwú ìfáwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n fi lọ padà ó dé irú ìwú ìfáwọn ọmọ ṣùgbọ́n tí ń bẹ láti kí ẹ̀wọ̀n ni pé àáfà wa gbìyànjú inú kí wí òbá wọn nígbà gbogbo náà náà bá fún ọ lágùn agbókílé agbókílé ọjọ́ ìdíyìn agbóbalé agbókílé lẹ́yìn agbókílé pẹ̀lú ìtàn ìbà tí ìbá ti kí wọ́n ní òkè àgbò tiẹ̀ ká gbìyànjú ká máa lọ ní kí ó kù tá a bá ń gbọ́ mọ́rímọ́rí káàkiri inú ìṣìlọ́nà tí máa ṣẹlẹ̀ lédè ojú àwọn ọ̀pọ̀tọ́tẹ̀ ní ìjà ní dá ẹtí ọmọ ọmọlọ́gbọ́ ọmọlọ́gbọ́ ilé yìí ọmọ aláṣẹ ọmọ ọmọṣòwò òní kàkà ìrìn onímọ̀ òṣùwòlù ọwọ́ ló wọ́n pàṣẹ fàtí wá káàkiri ààrẹ ló tẹ̀lé kí ni tó bá ṣẹlẹ̀ tí ì bá ṣe ìṣọnù ìsọ̀rọ̀ ló máa kàdá rẹ̀ bọ̀. fún eléyìí yóò dàbí kí gbogbo wa ká gbìyànjú ká máa lọ ilé kí ó ní gbogbo ọgbà ọ̀sẹ̀ yóò bá lè kí wọ́n tán. nínú àwọn ọ̀rọ̀ tí mo rí mú dálé tí ó wà bí lè pé kí ajẹjọ́ wà níwọ̀ntúnwọ̀nsì nípasẹ̀ pé kí ni òjíṣẹ́ láwọn mọ̀sọ̀lọ́lá àbẹ̀sẹ́dẹ̀mù ó ìdí dábì nínú sáàpù òun lè wà ní àárín gbogbo àwọn arú àwọn kùlùmù náà tó ṣẹlẹ̀ ẹrù wọn sọ ibùn dèdè wo yá àná mo lè mọ pé ara wa àwọn lára wọn lọ ní àdúgbò yìí nípa kùlùmù nígbà tí wọn lóun ṣe ọjọ́ ìdí ìyá díẹ̀ díẹ̀ léyìí tí ó ṣe lo ìṣẹ̀rí àná tí ẹ̀rọ ń gbé aláya àwọn èèyàn nínú spíkà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn káwọn àyókù bá wá dìde káàná mú wá mọ̀mọ́ ká dìde ńlẹ̀ káàná fèsì pé yọba aláya àwọn náà ẹgbẹ́ àwọn máa ṣẹlẹ̀ ìdílé yìí ìlúwù lọ́fà ọjọ́ àdáyé gbogbo àtẹ̀ṣẹ́dù kò sí nínú ẹ̀sìn ọ̀rọ̀ pé wọ́n tó wá sọ pé wọ́n ní gbogbo ẹjọ́ bá dájọ́ tí ọba fi ọ̀rọ̀ lọ́wọ́ ọba dájọ́ ibi tẹ́ ẹ̀ ní oṣù tó lọ́wọ́ máa yẹ bíyà bímọ àǹsẹ̀dẹ̀lá láì kọ̀ ọ̀dọ̀ káàbí o wọ́n dá àwọn ní oṣù ní wọ́n ní àgbùkù ojú ọ̀nà kúkọ̀ ilé wọn pèlè ojú ọ̀nà kúkọ̀ máa dẹ̀dà káàbọ̀ lójà àgbùkù ojú ọ̀nà kúkọ̀ iná ìlélẹ̀ òun tí wọ́n nàìjíríà làwà wọ́n lè gbogbo ojú ṣàkàlẹ̀ fún ìlú nílé wọ́n lè sọ pé ẹjọ́ bá dẹ́sẹ̀ báyìí ìdí àjẹ́ rẹ̀ ẹjọ́ bá ti báyìí ìdí àjẹ́ rẹ̀ torí pé wọ́n á jẹ́ adájọ́ ni mí mo wá fi ìdájọ́ yẹn dájọ́ ìlú ìsìnkú àti pé wọ́n mú mi gẹ́gẹ́ bí ẹlẹ́sẹ̀ wọ́n mú lọ wájú ọlọ́pàá ọlọ́pàá wá dájọ́ fún mi látàrí ẹnu púpọ̀ ara àdàdísì wa ní ìlágbára rẹ̀ ètò ìdúró lè ìkébè yìí lọ́gbẹ́ ìtẹ̀ tí wọ́n mú rí ẹ̀sẹ̀ tí mo ṣẹ̀ lọ́jọ́ fún mú rí mo wá ní ìlágbára lọ kò sẹ́jú mú mi tẹ́lẹ̀ fún kéré yìí àìní òṣùwù lọ́dọ̀ iná ló fà á lọ́jọ́ kọ́ máa rí irú àwọn kan báyìí so irú tí mo bẹ́ẹ̀ láì lóko yẹ ni pé ọjà bíi kí wọ́n máa mẹ́ṣàn orúkọ báyìí nígbàpọ̀ kan wọ́n máa jẹ́ káwọn èèyàn máa ìsọnù wọ́n jẹ́ fún wọn máa máa kí ni ojú ọ̀nà. náà wọ́n jẹ́ fún wọn máa máa kí ni ojú ọ̀nà fún yìí eléyìí ẹni tí wọ́n ń mọ̀ kàn sọ fún mi pé a ɗanyoyin jama'a suna nígbà muhammad awa níbẹ̀ wọ́n lọ bá kọ́tù kọ̀fẹ́sì wa rẹ̀ lójú ẹ̀ má jẹ́ kí ẹsẹ̀ wa kú yẹ kú lójú ọ̀nà ọ̀la àtútù mi ọlọ́run bákan náà kí a má máa wá dídí dídí àwọn ọ̀dọ́ ní máa wá dídí dídí bí ẹ̀ẹ́dì ìjìnà sáwọn èèyàn kẹ́ẹ̀bọ̀nà wọn wà ẹ̀ẹ́dì ìpìyàn ní kébìrì kẹ́ẹ̀bọ̀nà mọ́ ẹ̀ẹ́dì ìsọpọ̀ ọmọ lẹ́yìn kẹ́ẹ̀bọ̀nà mọ́ gbogbo ọ̀nà ní bí wàá bá àwọn mọ́sálásí mọ́sálásí ìnájà owó ló kọ́ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n sọ̀rọ̀ àwọn nílé wa àwọn mọ́sálásí ilẹ̀ lórí ọ̀wà àgbàtà apá àwọn láàrín lápẹ̀ mọ́ lápá àbúrò olùdùnú ọkọ̀ mọ́sálásí náà ẹlòmí ọkọ̀ àbá àlọ́pàá yà rẹ̀ olùdùnú ìpìlẹ̀ olùmọ̀sí mọ́sálásí ọ̀ ẹ̀yí wá dé ẹ̀wá kí ọ lásán ẹ̀wá ti gbé à wọ́n ti bí já bẹ́ẹ̀ kẹfẹ́rí ni wọ́n mọ̀ yà bí wọ́n tó lọ́sọ fún òṣèlú ọlọ́ọ̀sẹ̀ dànẹ́bì yìí bẹ́ẹ̀ kan bá dúró pẹ̀lú ọ̀fẹ́ lásán kọ́ ó kò sì tọ́lọ́ wo ìlú náà kọ́ àwọn bàbá mú èsì kìbìrì gbogbo àwọn àyà tẹ ẹ máa kà pátá kìbìrì ló ń bá wí n ò ṣe kìbìrì n ò lọ bá wọn kérò n ò lọ bá ṣe láìláà ètè èèyàn bá mọ èèyàn fi yé ni èèyàn ti sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ní àlọ́lọ́run sọ bá lẹ́bi musa alẹ́sàlámù ọ̀sẹ́làm nígbà tó ṣe ń fẹ́ àwọn pẹ̀lú haruna ó ní wọ̀n kú lálẹ́ ọ̀hún káwọlẹ̀ lẹ́yìn náà bẹ́ẹ̀ bá dọ̀hùn ẹ̀sọ̀ tó tutù sí i. dòwú kò ní gbàtẹ́lẹ̀ gbọ́yọ̀ àwọn ti ní àyà pé ọ̀nà tó ń gbà sọ̀rọ̀ yìí ni ò jẹ́ kí n gbà lọ́dọ̀ àjẹlẹ́ yọ wájú ọlọ́run. tó fún yẹn lẹ́yìn kẹfẹ́ ní wọ́n tọ́wọ̀ fún yìí o kì í ṣe mùsùlùmí kájọ abẹ́ tí ó kí wákàtí márùn-ún tí ó bá àwẹ̀ ọ̀mọ̀dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún yẹn lẹ́yìn tí lọ nígbà máa jó ètò yìí àkókò ẹ má jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ ní ẹ̀fà àtàjẹ́ bíi mọ́ṣì àbíká jẹ́ ẹni tí jẹ́ ní kọ́ ẹ̀kíw tí wọ́n bá wá nílẹ̀ ẹ̀rí ẹ̀rí wọn ẹ̀rí wọn èyí wọn kò kújú ẹ̀jẹ̀ ká dúró níwọ̀ntúnwọ̀nsì òye sì tẹ̀yìn ń pa bàbá lọ rúbi wẹ̀nímọ̀ ní abáyé báyà ṣẹlá rẹ̀ bàjẹ́ òní òní bí wá kéèké ń dà tó bá tó wọ́dà tó dájú náà àmì ìṣọ̀bá aláwọ̀ ọ̀sẹ̀ lọ́sẹ̀ ní oṣù dákẹ́ fún òyìn tó wọ́dà ní ọjọ́ ọ̀bá bá ṣẹlẹ̀ tó ní owó jẹ lọ́wọ́ àṣà ìbùsèrí ìbùsèrí ìbùsèrí mọ̀tọ́ bá lò yíyọ púpọ̀ ni wọ́n bí olóbẹ́ sàlàyé wọn òun wá ń sáájú tó máa gbà lórí yàrá rẹ̀ lọ́sọ́ fún yìí ọlọ́wọ́ ọba pátásà ولا دين إلا قضيته ولا مريض إلا شقيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين جزاكم الله خيرا جزاء أرجو يكون ولو nígbà tí ọ̀pá wa tí wọ́n ń bá wa sọ̀rọ̀ àwọn ní nǹkan nínú àwọn bàbá wa àwọn ọ̀pá wa ní agbègbè yìí àwọn alájọ wa tó ń pọ̀ bíi ìwọ̀n wọlé bákan náà àwọn ọ̀pá wọn bá wa sọ̀rọ̀ wọn ní àwọn bàbá wa àfá àwọn bákan náà àwọn bàbá wa alájì ìṣàlá àbí bàbá kàwú àwọn tí ó sọ̀rọ̀ dáwọn alájì ìsmaili láti ilé ìwé àwọn bá àwọn mú yẹn mú yẹn lágbàdàdà mẹ́tẹ́gbẹ̀lẹ́gbàdàdà fún wa ọmọdé tánà sí gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bá ọlọ́run tó jáde mọ́sà fi sínú ṣòrere yìí kò ní ṣe ìbàdẹ́ yọ bú pé yóò yóò ṣe ní àwùjá ní fún pẹ̀lú àkìyàmọ̀ àti ìlú ààrẹ náà ìbéèrè àwa tí a bá ní béèrè ẹ̀dá kan jẹ́ ká ṣe nípa ìlú ọwọ́ wa nípa wọn nọ́mbà yìí àmọ́ nọ́mbà wà ti wà two three four five six ẹ̀ẹ́dẹ́gbọ̀n ọ̀gbọ̀n kan ọ̀gbọ̀n kan respect wọn ni kò bẹ́ẹ̀ fi condition kan fún tó bá ti di quarter tó bá ti di 13 after one? ní ìsìnkú àṣí àpá tó bá ti di kọ́tà àdàtò èyí tàà bá rí dáhùn àwọn tàbá mọ́ àpá alèlé bá wọn àbí alèwà bá òsàṣù wọn náà ní ìmọ̀ wọ́n dá wọn lóhùn ní àpapọ̀ tàbá rápàdà ti lọ́wọ́ta wà níyàwó wọ́n wọ́n ta obìnrin àwọn gbọ́ pé wọ́n ní àfáà tó ṣe gbùdúgbù mọ̀rámi wọ́n tẹ́ bó kọ́ rẹ̀ mo ní ibùn ajá ní àṣìkàlámi wọ́n ní ehin wọ́n láti ìgbà jọ lẹ́nu ẹgbọ́n gẹ̀fẹ̀rí ni tó pọ̀ ọmọ àwọn lọ́dẹ kéwú tí sì ń ké tí ra àwọn wọlé àkẹ́sẹ̀ gẹ̀fẹ̀rí àmọ́ ìgbà tó tún wá bèèrè lọ́wọ́ mi tí wọ́n ní odò ní ìta olóhùn odò ta pẹ̀lú òǹkú ọlọ́run pọ̀ dámọ́jẹ̀ mi wáyé pé mi ní darí ètò òun náà kọ́kọ́ fi ṣe àkọ́kọ́ ìbéèrè ẹ̀dàkùn kí ni àfáà wa kó sí ọlọ́sàfáwà kẹ́kọ́ àjẹ̀wọ́n kí ni wọ́n kó sí gẹ́gẹ́ fi di gẹ̀gẹ́ lọ́dọ̀ wọn ẹ̀dàpọ̀ náà alhamdulillah salatu salamu ala rasulawati so ìbéèrè tí wọ́n béèrè yìí <clears throat> ìbéèrè tó dáa ni tí wọ́n ní àfáwà ibn hajar al-asqalani rahimahullahu ta'ala wọ́n ní ṣe kéfèrí ni wọ́n wọ́n ní torí pàwọn rí àwọn èèyàn kan tí wọ́n pè wọ́n ní kéfèrí so àfáwà ibn hajar wọ́n kí ṣe kéfèrí òdí sí àfáà súnnà kan rí láyé ẹ̀rígbò àwọn ilé tí mo ń sọ yìí èmi máa ń sọ nísọ ìpeni níjà torí mi máa ń retí ẹni tí ó bá mọ́ tán takò wá tó yíba ní sìnyí kò sí àbá súnmọ́ kan rí láyé kò dẹ̀ sí tíra tẹ́lẹ̀ka tó sọ pé Ibn Hajar kèfèrí ni nítorí pé ìṣẹ́rí tẹ́ bá yọ Ibn Hajar kó nínú ìsìláàmù yìí nǹkan ó Ibn Hajar ìkànnà àwọn àgbàfà súnnà ni ìkànnà àwọn àgbàfà ni rahmanullahu ta'ala gbogbo àfà súnnà pátá náà sì máa ń ṣe tẹ̀jìlú ẹ̀ ní wọ́n máa fà lé gan torípọ́nà wọn bá lè kẹ́lá ní kásẹ̀ khidma fún súnnà wọ́n sì bọ̀ yí fún súnnà yìí púpọ̀ kò yí bá ní so wọ́n sì bọ̀ yí gan so àmọ́ ẹmẹ́ ẹ̀dẹ́ ènìyàn lèyàn kò sí bí ó ṣe rí torí òní mì Ibn Hajar rahmanullahu ta'ala àwọn ní àwọn ibi tó jẹ́ sí pé nínú àwọn sifatullah àwọn òròyìn ọlọ́run ba ilé tó jẹ́ sí wípé wọn fi rinlẹ̀ bẹ̀ àwọn ilé tó jẹ́ pé wọ́n sì tafwidul ma'na pé ọlọ́run nìkan ba ọlọ́run ọmọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ tó yapa jama'a wọ́n ti yí àwọn míì nínú ẹ̀ lójú ọ̀nà tàbísọ́nà jama ìgbàgbọ́ yé kò yé báyìí sí yìí ṣùgbọ́n àfáwà

ọjọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ ni àbọ́jọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdájú ẹ̀sìn so anabi sallallahu alaihi wasallam ni tó wá gbìyànjú ẹ̀ tó wá ṣe dédé tọ́nà bá fẹ́ kó ṣe dédé ẹ̀ yóò gba rádá méjì tó bá ṣàṣìṣe anabi yóò gba rádá ẹ̀yọ̀ kan kò tó ní jìyà gan so ẹwọ́n nínú àkáàmù ni ẹ ti wà inú àkáàmù ló wà kò sínú àkídà ẹni ẹ fún alẹ́rìí títà anabi sọ pé ibi àkáàmù lọ̀rọ̀ ti kò sí ẹ̀rí fún wípé ọ̀rọ̀ àkáàmù náà ń bá yí sọ́rọ̀ kèsọ́rọ̀ àkídà anẹ́bí ò sọ̀rọ̀ àkáàmù mẹ́ gbogbo alámọ̀rí ẹ̀sìn tí a bá ti ìṣìhádì ni so yíba nísìn so imam ibn hajjar rahimahullahu ta'ala maghfurun anhu maghfurun anhu so yẹn kẹta àwọn wọ̀nyí wọ́n ní ibn hajjar kẹfìrí ni tíra rẹ̀ nus'atun nadhr náà sì fi kọ́ra ní mustalah al-hadith wà ẹ́ pé àìmọ́ nǹkan tí yẹn sí nìyẹn nus'atun nadhr ó ti yẹ báyìí nìsìn wọ́n lo nukhbatul fikri kò yẹ báyìí nìsìn so inú wọ́n fi ń kọ́ra wọn ní ilmul hadith ní mustalah al-hadith tí ó tún wọn mọ̀ yẹn náà wàláì ẹ̀sì tíra ẹ̀sì ní kéfèé ilẹ̀ ni ǹjẹ́ ẹlẹ́mú tíra Paul báyìí tíra Joshua tíra John tẹ́lẹ̀ bí kọ́ra ilẹ̀sìn tẹ́yàn ní seríbú ẹ̀hẹ́ jésù ọkọ̀ ẹ̀nà tó fẹ́ bọ́ islam so ẹ mẹ́jà tara wa mọ́ ọlọ́wọ́ alá afábẹ̀rẹ̀ pé èyàn bímọ wọ́n wá fẹ́ kó ma kí ni ẹ̀sìn sọ́pàá rẹ̀ náà kákó ma nínú ẹ̀sìn ó dá gbogbo èyàn ló sì gbá wọlé so ṣùgbọ́n ibi tí àwọn wọ̀nyí tí wọ́n ti ń ṣe àṣejù ní pé ìjá ní pèèyàn wábí kó ma rẹ̀ yàtọ̀ bẹ̀ láàrin kákó mọ́ tó ní wọ́n lé ní ah, àwọn parọ́ mọ́ wa yàtọ̀ wọ́n gba kákó mọ́ wọlé ṣùgbọ́n bá ṣe kó mọ́ yẹn ibẹ̀ ni wọ́n ti yapa so mo rò pé nǹkan táà bá fẹ́ béèrè gẹ̀gẹ̀ tó gbà lérò yẹn pé sétà bá ń kó mọ́ sáà ni pé àwọn èèyàn wá síbi kó mọ́ wa ká òun láti lè ṣe tọbáwò wà lè pè yàn wá síbẹ̀ ká fún wọn lóúnjẹ tọbáwò wà lè pẹ́ káàkiri àdúgbò káníkún kálukú dó sílé wọn tọbáwò wà alìlẹ́ràn kó mọ́ta pààyè afẹ́dájẹ fúnra wa ṣe bá ní sin yìí so al'amuru wá sílẹ̀ àwọn àfá súnnà ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó fẹ̀jú ní tíṣẹ̀rí àtúwálẹ̀ kò sí lè tó bá ṣe ń bẹ̀ tí ò bá súnnà mú tọ́pìkì ọjọ́ kan nìyẹn náà Allahu a'lam ìkẹ́lú àwọn bàbá ládùúgbò lẹ́ẹ̀dàpọ̀ fún àwọn tí kó lẹ́tẹ̀ hákẹ́ hákọ̀ àwọn tàṣe عن طريق الحكمة وسلوك الدعوة عفوا ọlọ́mọ sáà ti kárí ọpẹ́ àwọn náà ni bàbá àgbàlẹ́ àwọn sí ìrọ́gà ní ìsáyì àwọn ni làdáni ti wà ní ìyàlú ṣàgbékọ̀ ọmọ kẹ́ ìmọ̀ jí ní àṣùbá lọ́sàn lálẹ́ ó sàmọ́ dáhù lórí rẹ̀ sí dáadáa yí olóòrùn ìjọ ìpapọ̀ síbẹ̀ ọlọ́run kó tó jáde fún ọ̀nà kẹsẹ̀ láti yóò number two

yóò jáde ní owó ìdáka prospect lẹ́yìn ní pé eh, wọ́n pe apáta ní eh, mahmoud aladali ẹ̀rọ kò ní apá ìdí jẹ́ kí àwọn àtijọ́ rẹ̀ so wọ́n sọ̀rọ̀ nípa ìjáde olórí lórí so wọ́n ní abẹ́lọ maríbàtà sí wà sí bí ẹni tó jáde lé ànábì sallallahu alaihi lórí tó jáde kó lábẹ́ ìtẹ̀lé ànábì lásìkò rẹ̀ wọ́n ní sáà lè fi ànábì wé àwọn eléri àsìkò tí wáyé so ibà ní sin a lè fi ànábì wé ẹnìkankan ló ẹ̀dá so ibà ní sin so a lè fi ànábì wé wọn ṣùgbọ́n gbogbo eléré tó bá wù kó jẹ́ ìjáde lé wọn lórí haramu ni pàápàá jùlọ àwọn olórí mùsùlùmí àgbọ̀rọ̀ jáde lé wọn lórí kọ́tọ̀ àìní so àmáwọn olórí tó bá jẹ́ kéfèrí so ibà ní sin ẹ gbọ́dọ̀ jáde lé wọn lórí àyàfi nígbàtí ẹ bá ní agbára ìgbàtí ẹ bá ní agbára ẹ̀rìn jáde lé wọn lórí gbogbo àsìkò téèyàn bá wá lágbára tẹ́ bá jáde lé wọn lórí haram ni kò tí bá nísìn so wa alla nunabidha al-amra ahlahu illa an tara minhum kufran bawahan indakum min allahi fihi burhanun ẹ gbọ́dọ̀ bá ẹ gbọ́dọ̀ jáde lé àwọn olórí lórí ẹ̀sì gbọ́dọ̀ bàjọba lọ́wọ́ wọn àyàfi tẹ́ bá rí tán kó sí kúfùrù tó clear kúfùrù tó wà bá wà tó clear tẹ́ ẹlẹ́rìí fún kìtàbà àti sunna kìí ṣe kúfùrù 1 plus 1 is equal 2 nǹkan là ń sọ kúfùrù àforígbé síbẹ̀ ní so àtàwọn olóòjẹ́ kèfèrí àtàwọn tó jẹ́ mùsùlùmí àléjáde lé wọn lórí àmọ́ ti mùsùlùmí lórí rárá kèfèrí nígbàtá àbá lágbára àléjáde téèyàn bá wá lágbára tó bá jáde lé lórí lásìkò táwà yìí irú ẹni bẹ́ẹ̀ demonstration nínú àwọn ọ̀nà táwọn kèfèrí gbé kalẹ̀ ní onímọ̀tọ́hárọ̀ ká ní ìjọba ṣe tí ò tẹ́wa lọ́rùn àwa jáde hàn kò bá ìlànà ṣẹ̀rí àmú so nínú àwọn ìtẹ̀lé ojú ọ̀nà àwọn tí wọn kì í ṣe mùsùlùmí ni so anabi sallallahu alaihi wasallam man tashabbaha bi qaumin so ọ̀nà àwọn yahudi nasara ni so ká jìnà sí kò sí mọ̀tọ́hárọ̀ ní islam ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní mahmud al-haddad wọ́n ní yóò yẹ̀wò so mahmud haddad ààyà kan tó jẹ́ sí pé àkídà kan náà lọ́wà pẹ̀lú ẹ̀ àti àwọn jàbàtà àtàwọn lẹ́yìn rẹ̀ so àkídà kan náà lọ́wà lọ́rùn wọn tó tá bá lọ́wọ́ tíra kan tẹ́pẹ̀ ní annasirul aziz ala raddil wajiz to sheikh rabi'ul hadi al-madkhali wọ́n sàlàyé àkídà mahmud haddad bẹ́ẹ̀ wọ́n mahmud haddad ló bá fẹ́ gbogbo bídíà ní kófúrú wọ́n kò sí ẹnìkan kan náà fà súnnà kò sẹ́nìkan kan tó nílùú so wàláhì wọ́n wa lásìkò ní ìbá kanásù ọ̀rọ̀ yẹn fún yín tí wọ́n tako gidi gẹ́gẹ́ kò sáàlù sínú àkàkà tó ní rúrí yẹn tó ní rúrí yẹn ni jàbàtà ń bá sà ló ń fọ́n káàkiri ẹ̀sùn nígbà yẹn pọ́ ma Egypt ni Mahmoud Haddad Egypt ló ti lọ gbé ìròyìn yẹn wá sí Saudi Arabia wọ́n padà ń gbé Saudi Arabia wọ́n padà lé kúrò ti wà ní Britain báyìí so ẹgbẹ́ pé Egypt náà jàbàtà náà ti lọ gbé ìròyìn yẹn wá sí Nàìjíríà tó fi deport yẹn tó bá ní ṣe so ibì kan náà ni wọ́n ti jọ ní fíkọ̀rọ̀ burúkú yìí so ẹ̀ tán pé Mahmoud Haddad ni ẹ so kọ́nà balẹ̀ gbẹ́ kó sàrọ̀ aláburú ẹ̀dá pátá so kọ́nà kọ́ wà pẹ̀lú ọmọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله